pépé ojú wọn da ẹyin wọn ò sì bàjẹ́ ìyá musili ìyá isiaka ìyá tóyìn ìyá fatima àwọn lọmọ ìwo lódò ọba ọmọ atẹnigbọlá ọmọ atẹnigbọrẹ nílé odídẹrẹ ìyá olóbì ìyá ìwo ìyá ẹlẹ́ran èso ìyá ẹgbẹ́ ọmọ ìwo ìyá wa sàríù àpèkẹ́ títí ìgbà tá ò tún pàdé ní àdánù onídẹ̀ra níbi tí ìpínyà ò ní sí mọ́ sunre o gbogbo ẹbí ń dúpẹ́ lọ́wọ́ ará àti ọ̀rẹ́ tó ṣe léde lẹ́yìn ìyá wa pàápàá jùlọ chief imam kiriland àti gbogbo àwọn jọmọ wọn bàbá wa ẹ̀kẹrin bàbá wa rọwà sí àti gbogbo ẹ ẹgbẹ́ ọmọ ìwó parapọ̀ tó ń bẹ ní ìrẹ́wọlé àti ìṣọ̀kan a púpọ̀ lọ́wọ́ gbogbo wọn ọdún ó jìnnà síra wọn o olùkéde ìyáàfin fadéṣeré musiliat olúyẹmísí ní ìbámidélé fún gbogbo ọmọ àti ọmọ ọmọ. lọ́jọ́ kan ládé lẹ́yàrá lọ́jọ́ kan láwọn fàyà ẹlẹ́ lọ́wọ́ ti dà mí lójú o. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. láti inú àwọn ìwé ìròyìn tó jáde. àlàyé ìròyìn káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. ǹjẹ́ wọ́n ní ilé báyìí náà ńlá jókòó sí ire gbogbo lówó turutu wá bá wa ọ̀dẹ̀dẹ̀ ńlá jókòó kà ire gbogbo lówó turutu wá bá wa àwa jókòó àìnàró aríire odò tó pọ̀ rẹ́gẹ́dẹ́ adíá fún òdì àgbàlagbà odò nífẹ̀ẹ́ tó jókòó fẹ̀yìntì gé àkókò tí wọ́n ní ire gbogbo ní wọlé tọ̀nì bí ire owó ire ọmọ àìkú ti ṣe báàlì ọ̀rọ̀ kó máa rọ̀ sọ̀mùsọ̀ ọdún tuntun ìyún náà kù sátà mm. ọba mi òkè àláwùrà jẹ́ àlà ọdún yìí jáláyọ̀ àtàlàáfíà o ká sì fi ayọ̀ tòun ti ìdùnnú àlékún ohun rere fi wọnú ọdún tuntun bó o wá ní nǹkan ọ̀ ẹ ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lo oore ọ̀fẹ́ àti gbọ́ ìkànnì yìí fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ ìbàdàn ló ń ṣe yín pẹ̀lẹ́ pé ẹ ojúmọ́ ẹ káàbọ̀ sórí ìròyìn àjábalẹ̀ samuel gbé sàbí ńlọkọ tèmi bó o ní nǹkan dáadáa tó wà nù abidi la fi ń kíra wa kú ojúmọ́ ló rọ tòní lórí ìròyìn tá a pè ní àjọ àbálẹ̀ níkànnì fresh one zero oh five dot nine fm ilé orin ńlá fi kalẹ̀ sí challenge nílẹ̀ ìbàdàn bí ojúmọ́ bá ti mọ́ tí àgbẹ̀ ń jí tọkọ́tàdá ọ̀dẹ́ ajitapo tọrùn olówó tó fẹ́ lówó agbégbá òwò rẹ̀ torí òṣùpá kọ̀ kò ṣe ìmẹ́lẹ́ ń ló rẹ̀ tẹ́ òlùjá akínyìn akínyìn bẹ́ẹ̀ la lù yín ẹnu ajá àbálẹ̀ ròyìn tún ti ṣe bẹ́ẹ̀ ó ti kànlẹ̀kùn yín kokoko lóòrọ̀ tòní ó pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ó pé kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè àwa ò pé kólókó mọ̀rọ̀kọ̀ bẹ́ẹ̀ la pé kólódò mọ̀rọ̀dò ẹ̀yìn ẹ̀ṣọ́ àti bá wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ̀fẹ̀ tí gbéyàwó ẹ̀ ìyẹn àwọn kókó èyí tó jẹyọ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà fún tòórọ̀ tòní bólúwájí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìnìmọ̀ tẹ̀lé wa wá gbàgede lápá ọ̀dọ̀ tèmi ìwé ìròyìn Nigerian Tribune àti Vanguard ló wà lọ́wọ́ mi. The Punch àti Daily Sun ló wà lákàtà mi ọyọ́ ayá o ẹ jẹ́ á ṣí àwọn kókó rẹ̀ sí ń létí gbọ́ bí ìgbà téèyàn bá rí iṣu tó tú pẹ̀mùpẹ̀mù pẹ̀lú hmm, ìkẹ̀tẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ń ló ṣe rí ó ẹ jẹ́ á gbé lù yín sára gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti The Punch ìròyìn tó wà ńbẹ̀ ọ̀rọ̀ lórí ti àwọn ẹlẹ́sìn ni o látàrí ibi tí covid-19 àti ọmọkọ́mọ tó bí tí wọ́n ń pè ní omicron táwọn méjèèjì tí wọ́n dé dúró wọ́n ní àjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ti tún pa aláṣẹ wáyé pé àkórajọ papọ̀ àwọn èèyàn ẹ má jẹ́ o máa ju bíi ìdá àádọ́ta lọ tí wọ́n máa kórajọ papọ̀ yìí pé àwọn fẹ́ ṣèsìn ṣùgbọ́n pé wọ́n wàá pọ̀ lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ wọ́n máa gbáyùn bí èèrà nù ṣúgà irú yìí kò ní í jọmọ́ o ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi ńlẹ̀ wa nàìjíríà wọ́n bá bínú tán wọ́n ní àà kò lè jọ o ìjọba àpapọ̀ àní gbà ẹ lọ tààràtà ojú ewé kejì ìwé ìròyìn ti the punch ìnìròyìn ẹ létí sí. nínú ìwé ìròyìn Vanguard lóòrọ̀ tòní àríru eléyìí rí àfi lọ́rọ̀ ni wọ́n fi dẹ́rùbà wá. èsì o. tọ́ wọ́n pé lákòókò pọ̀pọ̀ ṣùṣìn ọdún ilẹ̀ mọ̀ gbẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n pé bí ilẹ̀ ṣe gbẹ tó tààrí pakitu kankan iná ni àlékún débá owó oúnjẹ tí owó ọkọ̀ tó sì di gegege hmm. wọ́n pé oníkálukú wá ń wò pé a ti ṣèyí sí èkìtì kété ojú ìwé kẹtàléní ọgbọ̀n ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní ibẹ̀ ilẹ̀ ti kà á ní ẹ̀kúnrẹ́rẹ́. tọ́ àkòrí kan tún rèé o wọ́n ló ń milẹ̀ bọ̀ mí gbó bọ̀ ọlọ́run ló mà kó orílẹ̀-èdè wa nàìjíríà yọ ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ló ń milẹ̀ bọ̀ bíi bẹ́ẹ̀ kọ́ bóyá jígàyìn ni wọn bá ti fi jẹ orílẹ̀-èdè wa nàìjíríà níṣu ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ẹ̀ṣọ́ tó ń rí sí ọ̀rọ̀ dídá ojúlówó ọmọ orílẹ̀-èdè mọ̀ bá a ṣe ń rìn àjò láti ibì kan lọ síbòmíì immigration wọ́n ní àwọn amòòkùnṣèkà ẹ̀dá kan ni wọ́n bá wá láti orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. láti Algeria àti Niger wọ́n sì gba ojú òpópónà Mali wọlé kọ́ṣẹ́ sí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n fẹ́ kọlu olúluwa ìlú àbújá àmọ́ ńgbà wọ́n béèrè lọ́wọ́ iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ọlọ́pàá lórí ọ̀rọ̀ yìí pé ẹ gbọ́ sọ̀rọ̀ yìí àbẹ́ ẹ gbọ́ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ di hmm, hmm. ọ̀rọ̀ pèsè jẹ́ wọn ò rí wí o àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olóṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà wa ni ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ti fọyán mu ẹ̀rù tí ń bẹ̀ kọ ó ti bẹ̀rẹ̀ sí í pàgbínjẹ bẹ́ẹ̀ ni àyà òòṣà ló ń já gbìgbìgbìgbì ẹ lọ tààràtà sójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun lójú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune ló rọ tòní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ni àtọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àjọ eléyìí tó ń rí sí wọléwọ̀de nílẹ̀ Nàìjíríà wọ́n pé àjọ tó ń rí sí wọléwọ̀de nílẹ̀ yìí wọ́n ti lọ gbogbo àwọn ẹnu ìloro èyí tó lu jálẹ̀ tó lu jáko káàkiri ilẹ̀ Nàìjíríà hmm. wọ́n pé ibẹ̀ náà ni wọ́n sì ti mú kí ètò ààbò kó fún pinpin tèmọ́lù Àbújá ti ṣolú ìlú ilẹ̀ Nàìjíríà ìyẹn wà lábẹ́ àkòrí kan eléyìí tí wọ́n pé ó kù bíi wákàtí díẹ̀ kí ààrẹ Muhammadu Buhari ó ṣe àbẹ̀wò sí Maiduguri ah, nǹkan ṣẹlẹ̀ ọba mi Èdùmàrè kọ́ mọ sọ wá ń bẹ̀ wọ́n pé ìbò gbàmù iná ló fi Maiduguri ṣe ibùgbé débi pé èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìlógbèkuru jẹ lọ́wọ́ ẹbọra oníkálukú bẹ̀rẹ̀ sí ní sáságbàsúlà wọ́n pe àwọn òṣìṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà wọ́n gbéná wojú ikọ̀ ISWAP ah, ọ̀rọ̀ di kọ́ńbọ́ọ̀kì ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. omi ìtúre tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn lánàá àwa náà kó sínú rẹ̀ kọ́ṣọ́ tọ̀ ìjọ tí ebi ń palẹ̀ àní bá wọn wà nílé ìjọ tí ebi ń pọ̀nà àní bá wọn wà lọ́nà ààbò tòun ti ṣó Elédùmarè kó dájú lórí gbogbo kó wa wà kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ kan mọ̀rẹ́ tó ṣẹlẹ̀ lánàá ọkọ̀ gáàsì kan ń ló máa gbá àwọn èèyàn pẹ̀lú ọ̀kadà èèyàn mẹ́rin ń ló farapa yánnayànna ń bẹ èèyàn méjì ń ló gbẹ̀mímì lágádángbọ́n hmm. lágbègbè mọ́kọ́lá nílẹ̀ ìbàdàn nítòsí ilé epo níbi afárá hmm. abẹ́yẹ̀fò tí gómìnà àná ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n hmm. ṣe hùn ibẹ̀ gẹ́lẹ́ ni ìṣẹ̀lẹ̀ gbé ṣẹlẹ̀ lánàá àwa náà débẹ̀ o kábíyèsí elédùnmarè ọlọ́run o ààbò rẹ o ìṣọ́ rẹ o mọ̀ fi bò wá o. àmì àṣẹ ìdùnnú. ẹ̀yin àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ṣeé ṣe kó tún doyin kó dàdùn wọ́n ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ti bẹ̀rẹ̀ sí í sọ àwọn àsọyépọ̀ ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ẹwà náà owó tó ń lọ sí agbọ́nrin ti àwọn àgùnbánirọ̀ mm. àwọn iléeṣẹ́ tó wà lákàtà rẹ̀ ó yẹ káwọn náà máa ṣe àtìlẹ́yìn kan kan tẹ̀ máa fi bójú ẹ̀ta horo kan máa fi kún mm. mm. tọ́ ọlọ́run ó jẹ́ kó mú yẹ̀sì o. àmì àṣẹ o. ẹnìkan máa fi tán ńlá kan balẹ̀ mi ò gbọ́ o nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà pé èèyàn kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ kan ó sì kọ sí ìpínlẹ̀ míì ó sì lọ gbà kó ọmọ tó ń fọ́. <laughs> Ah. nàìjíríà it is well it is plenty. ó ga o. alright tí o lójú ìwé keje ìwé ìròyìn Vanguard ló rọ tòní àgbáríjọpọ̀ ẹgbẹ́ ẹlẹ́sìn Kristi ìyẹn CAN Christian Association of Nigeria iná ni wọ́n ti sọ so fún àwọn tí wọ́n wà ní ipò agbára àti àwọn tí ń bẹ níbi àkóso nílẹ̀ nàìjíríà pé ẹ wò ó ẹ mú ìtura àti ayọ̀ wá fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ má fi ipò yín fín wa lápé ó tó gẹ́ alùbàtà ìdarin àwọn tó jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ ẹlẹ́sìn kristi ńlẹ̀ yìí ènìyàn sọ̀rọ̀ tí ń fakò mọ́ òkun ẹ̀yọ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard àmọ́ o ìròyìn kan lélẹ́yìí lójú ìwé kẹjọ lórí ọ̀rọ̀ bí ààrẹ Buhari ṣe kọ̀ láti buwọ́lu àbá eléyìí tó ní ṣe pẹ̀lú ìlànà ètò ìdìbò àgbáríjọpọ̀ ẹgbẹ́ agbẹjọ́rò nílẹ̀ nàìjíríà nba wọ́n ti sọ fúnlẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà pé ẹ wò ó bọ́ bá ku ibì kan tá a yẹ̀ sí bí ọ̀rọ̀ bá kọlẹ̀ tó bá kọ òkè ó níbì kan tá a gbé gbà ilé ìgbìmọ̀ asòfin o ẹ ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó yẹ kẹ́ ẹ ṣe hmm. lórí pípàṣẹ wàá tí ààrẹ muhammadu buhari ra wọlé yìí pọ́ùn ò buwọ́lu ìlànà àbá ètò ìdìbò tuntun ó ní nǹkan tẹ́ ẹ tún lè ṣe tẹ́ ẹ sì tún fi dá padà sọ́dọ̀ ààrẹ Muhammadu Buhari ọ̀rọ̀ yẹn iná ni ẹ pé gbódòrò mi ń gbálà ìwọ tó gbóná janjan ènìyàn máa bẹ̀rẹ̀ sí ní gbé kaná fúnra wọn NBA fárígá wọn sọ fúnlẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà pé ó níbi tó yẹ kẹ́ yẹ ẹrù yẹn sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní. ìyókùn o gbogbo ọmọ Èkìtì. Okay èyí tá a tún mú bọ̀ látẹ̀kìtì rèé o sẹ́nẹ́tọ̀ Michael Ọ̀pẹ́yẹmí Bámidélé MOB ó ti kéde àtilọ̀ díje dupò gómìnà nínú ètò òdìbò sípò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Èkìtì lọ́dún tí ń bọ̀ ìgbà tó ṣèpolongo òbò wọ́n ní gbogbo rẹ̀ tìtì rọ́rọ́ ń ló mọ̀kún ìgbà tí ó mẹ́nuba ọ̀rọ̀ fáwọn oníròyìn ó ní ẹgbẹ́ gbogbo adíje dupò tó bá kún ìyẹ̀wò ẹ rí i pé òun nímọ̀ òun sì lọ́gbọ́n aṣíwájú lórí tayọ gbogbo àwọn yòókù hmm. nítorí ìrírí ó ṣàgbọ́dò ń fẹ̀ ọ̀gá àwọn ààbò ara ẹni làbò lú NSCDC ah ṣé owó wà ní iléeṣẹ́ náà ni ọ̀gá àgbà wọn kan tẹ́lẹ̀ rèé o wọ́n ní ó ti pàdánù àwọn dúkìá rẹ̀ kan sọ́wọ́ ìjọba báyìí wọ́n ní ilé tó ń lọ bí ọgọ́ta níye sixty buildings àti ilẹ̀ ń ló pàdánù rẹ̀ sọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wọn ni ó gbèrú ìjọba látẹ̀yìn ń hmm. ló fi di àwọn dúkìá wọ̀nyí mọ́lẹ̀ ìjọba náà ti wá já wọn wá ní kò burú kò bàjẹ́ ẹni bá ní kí làá ṣe òun làá ṣe hàn wọn ni wọn ti gba àwọn dúkìá òun lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ wẹ̀ <laughs> ọ̀rọ̀ kan mà sí ń jà ràìnràìnràìnràìnràìn lórí ọ̀rọ̀ bí àwọn kan ṣe ń sọ kinní kan nípa ti ààfin lọ́dọ̀ babalọ́hún ọ̀nẹ́rìṣà ti Ilé-Ifẹ̀ lẹ́nu wá lórí ọ̀rọ̀ ìyàwó wọn olórí Naomi àti bàbá ọ̀dà ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bí ìròyìn àjábalẹ̀ bó ba ṣe ń tẹ̀síwájú ń bo ní nǹkan dédó lábala ti bẹ̀rù mm. ẹ gbọ́ torí bí ọ̀rọ̀ ṣe ń fẹ́ lọ wájú ní fẹ́ lọ sẹ́yìn. Mm. lójú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune wọ́n pe ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n gbé ìgbésẹ̀ pápápá tá a ṣe ní pápá tí èèyàn fi farapa tó fi di pé wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn méjìdínní àádọ́ta eléyìí tó jẹ́ pé òǹtajà ni wọ́n táwọn ajínigbé jí gbé hmm. ní ìpínlẹ̀ Kaduna kódà wọ́n pé á dá ìyá lọ́mọ kan sílẹ̀ tó ń ti ọmọ oṣù mẹ́ta ìyẹn lójú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní àmúròyìn kan tún rèé kọ́ba mi Èdùmàrè kọ́ máa sọ wá ń bẹ̀. àmì o. èèyàn mẹ́ta ni wọ́n mọ̀ pé ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra àwọn méje ènìyàn rí dòòlà ọkọ̀ ojú omi kan ni wọ́n pò dànù ní Badagry ìyẹn ojú ìwé ọgbọ̀n níbẹ̀ o ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. ayédáyé breakfast ọlọ́run ṣàánú wa o ọlọ́run mọ̀ jẹ́ ń jẹ breakfast yìí o. breakfast ibu. <laughs> ẹ já lọ sí ojú ọjà ńgbà tá a bá padà dé ìròyìn ajá balẹ̀ oh ó ń tẹ̀síwájú lákọ̀tún. ajá balẹ̀ ajá balẹ̀. memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun kájọ pàdé níwájú ọlọ́run jọ́sẹ̀ ẹ̀yọ̀ babalọ́lá nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six december yìí ló máa bẹ̀rẹ̀ títí di saturday ọjọ́ kìíní oṣù kìíní january four twenty twenty two yóò mọ wáyé lówùúrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbani lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára ayọ̀ babalọ́lá ìkejì arákejì yóò di ṣíṣí fún gbàkẹ́ta bèrè fún agbára ìmínímọ́ tí yóò ṣàtọ̀nà rẹ wọnú ọdún tuntun. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọla yóò di ṣíṣí lẹ̀. àwọn olórin ẹ̀mí bíi evangelist Bisi aláwìyé àlùkò arambada tóye tolú adélẹ́gàn olúwa lóni bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin jíṣẹ́ mi. àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò. pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbó ìjọ csc lágbàáyé wá gba àdúrà gba ìbùkún agbára ìrékọjá wọdún tuntun o. ọ̀rọ̀ rẹ̀ ó pastor so ọládélé president csc e general superintendent CAC worldwide. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ ló mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ mama atm pos. àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sọ wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. owó akademi suwite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún pélé mọ́ àyíká tó rẹwà o akademi suwite ìgbà yàrá tó tutù mímímí sinimu tó gbala fẹ́ ẹ̀wòtẹ́ reception wa ọ̀rẹ́ wa ó mọ tó ti tó àti massa chambers wa ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́ tábà ayẹyẹ máa tún ga. tá bá ń ṣayẹyẹ tá bá ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tá bá ń ṣayẹyẹ tá bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú Ìbàdàn. ilé ìtura academy suite ìtura ìgbàlódé. ìyanu tí yóò ṣẹlẹ̀ táyé. àbàdékalẹ̀ twenty twenty two power net explosion tá a pe àkọlé rẹ̀ ní ìyanu àrídájú amazing proof mark oríkejì ẹsẹ̀ kejìlá ètò ọlọ́dọọdún ní ní gbogbo ọjọ́ kìíní oṣù kìíní níbi tí olúwa ti máa lo àwọn ìrànjẹ́ rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan reverend dr timothy oyewole oyekule olùgbàlejò prophet julius ayọ̀túndé prophet joseph akilolu akíade àti àwọn olórin ẹ̀mí tí wọ́n mọ̀ fi orin fa ọwọ́ lọ́hùn sọ̀kalẹ̀ àwọn bíi evangelist kẹ́mi riobo evangelist káyọ̀dé ìṣòro ayé mi gòsì lanko aya àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí tó máa wáyé ní dayland event and conference center barras bus stop ẹlẹ́yẹlé sango road ìbàdàn ọjọ́ state mẹ́fà ìrọ̀lẹ́ tí aago mẹ́fà àárọ̀ ni ètò yìí máa wáyé wá kájọ képe pàkẹ́. wá dá mi lóhùn ayọ̀ káyé lè mọ̀ pé mo ní iyọ̀ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alárààgbà ìdá ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakinlala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wàyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbù ẹ̀bùn oríire bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwave àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. òní ti dára mi ni mo rẹ̀ o tó bá yé mi fi ṣe o lọ́nà ìyanu. ìlú ìbàdàn tó mì tìtì yàtọ̀ bẹ̀rẹ̀ ní tuesday december twenty eight sọ́jọ́ ẹtì friday december thirty one twenty twenty one yìí bí jésù oníṣẹ́ ìyanu tó ti ṣe tán láti fi ìyanu ńlá bẹ àwọn ènìyàn rẹ̀ wò níbi ìsọjí ẹlẹ́ẹ̀kan lọ́dún ní tá a mọ̀ sí ìsìnà ó tó gẹ́ má dààmú jìnnà mọ́ o ilé ìjọsìn holy seed assembly oisia tó wà lẹ́yìn uncle niyis bread elewura junction adọ́gba road mọ́nà tẹ́ ìbàdàn ni ẹ máa bọ̀ wá pàjọ́ lùgbàrà gẹ́gẹ́ bí àkòrí of god ìsọ ìsọjí alágbára ńlá tí ó máa wáyé lọ́jọ́ mẹ́ta àkọ́kọ́ four pm to eight pm ni ìyẹn ní tuesday december twenty eight to thursday december thirty twenty twenty one friday december thirty one cross over night oríire kọjá láti kí ọdún tuntun twenty twenty two káàbọ̀ láfihàn ṣe aago mẹ́sàn àṣálẹ̀ nine pm nìyẹn ó bẹ̀rẹ̀ lady evangelist yemi david latabule ọ̀ṣẹ́ akwaya ọ̀ṣẹ́ drama group àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn láàjọ wà mẹ́ prophet ojúọlá adégbìtẹ́ yóò fọ̀rọ̀ lọ́nbọ̀ wa bàbá wa nínú olúwa prophet victor alabi lónìí owó àgbà yanu tiẹ̀ náà lọ́dọ̀ jésù bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. yóò dá òun bá gbogbo ọkùnrin alá oṣù kejìlá ìlọ́jọ́ friday twenty four ìṣòro tí ọlọ́run máa láṣẹ fún àwọn ọkùnrin ní csc àgbàlá ìtura onífẹ̀ road àkórí ètò oṣù kejìlá yìí anointing for restoration ìfàmì òróró yẹn fún ìmúbọ̀sípò ọlọ́run prophet dr sk abiara prophet and evangelist worldwide káàtì pàṣẹ ìfàmì òróró yẹn ọlọ́run lórí bàbá wòlíì mú gbogbo ọkùnrin padàbọ̀ sípò. gbogbo ọkùnrin tó wojú ẹgbẹ́ ẹ máa bọ̀. nípasẹ̀ ìfàmì òróró yàn. a fẹ́ dá ògo orí padà fún yín o. lọ́jọ́ friday twenty fourth december. látàgọ́ méjìlá àṣálẹ́ ní iṣẹ́ agbára ti máa bẹ̀rẹ̀. ọlọ́run máa lo prophet dr evangelist worldwide pastor peter akitola àyànbóyè sọ́nà superintendent ni ó máa gba gbogbo èèyàn lálejò prophet michael fákilẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ nínú ìjọ csc àgbàlá ìtura old ife road sọ́nà láti máa pàdé o csc àgbàlá ìtura men association ní ọlọ́run pàṣẹ ìṣòro ìfún máa bọ̀ wá ní ìbápadé jésù ilé ìtura kan ti kalẹ̀ sílùú ìbàdàn ẹ̀rí bó ṣe mọ́ ló lọ àfi bíi párádísè tó bá fẹ́ gbafẹ́ hàn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àjò bíi lélẹ̀ yìí o kò láfiwé ààbò tó péye náà fi táwọn yọ o ṣẹ́rí top brass motel bàbá ni. <laughs> top brass motel àràgbá yamuyamu ilé ìtura tó dúró rente láìka tó rẹwà dájú saka ẹni ayé yẹ lọ́rùn ó yẹ top brass motel gbogbo nǹkan ìdẹ̀rùn ló pé síbẹ̀ ètò ààbò dúró gírí kò sí ìdákúrekú iná ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ibùdó ìpàdé àtayẹyẹ alábọ́dé wà àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń màpọ́nlé àlejò lọ́gán tí ẹ bá ti wọ yàrá wọn lẹ́ẹ̀ máa lo ìkànsíra ẹni lórí ayélujára lọ́f ọ̀fẹ́ àdúgbò ajé MKO Abiola way ló wà ẹ̀lú ẹ̀ló zero nine zero seven five one eight zero four three one Top Brass Motel ààfin ìtura fún àwọn èèyàn pàtàkì láwùjọ. ká lọ gbádùn ara wa. ọlọ́run olúborí òkú iṣẹ́. gbogbo ènìyàn ẹ tú yáyá máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ Ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún gbogbo ènìyàn ó yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún kátó fi ọdún tuntun lé olúwa lọ́wọ́ ní rock of salvation apostolic church orí òkè àdìlà àmúlòkọ ìbàdàn apostle israel àti màmá wòlíì prophetess mary olúborí ti dẹ́. ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti monday december twenty seven títí wọ friday december thirty one thousand cross over wọnú ọdún tuntun. bàbá ti gbàdúrà láàmà gba ẹ̀bùn ọdún odidi adìẹ kọ̀ọ̀kan àtọwọ́ta mi sè lọ́bẹ̀ àtà. torí pé ọlọ́run ti ṣetán láti múnú ilé wa tẹ jẹ̀bi rẹ̀ dùn yúgbàyúgbà. Táyé Adégbòdù ni ó kọrin fún alalẹ̀ crossover. Ẹ pè zero eight zero three four zero three seven two nine seven àbí zero eight zero two three three eight one four one seven. Jésù rẹ̀ ti rẹ̀ o. Jájọ́ pàdé lórí òkè àfilà ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yeah. Adam's Desire Adam's Desire yeah. amárale kókó desire ó tún dé kokoko bí ọ̀tá ìlọ́po ìlọ́po agbára lóògùn adams desire bá dé lọ́wọ́ yìí fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà bó ti wá kún fún agbára bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀ odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè nàìjíríà oògùn adams desire orílẹ̀-èdè amẹ́ríkà ni wọ́n ti pò ó pọ̀ tí wọ́n gbé e jáde iléeṣẹ́ silken limited nations field ló ń pin tó ń ta àjọ nafdac fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. nínú ọdún tí tí làwọn òbí tó mọ iye ọmọ ń wá pẹ̀lú àwọn ọmọ wọn sílé orin fresh fm challenge ìbàdàn láti wá kí baba kérésì ó múnú wọn dùn ń dá wọn lára yá ó ń fún wọn lẹ́bùn tó jọjú pẹ̀lú one thousand five hundred naira péré táwọn òbí ń san fún ọmọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n ń ṣeré ìdárayá pẹ̀lú àwọn nǹkan ìṣeré gbogbo tá a ti pèsè sílẹ̀ bíi bouncing castle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo òbí ló sọ pé baba kérésì fresh fm ṣe yàtọ̀ jù ó kọjá bẹ́ẹ̀ ẹ wá gbọ́ o ó ń tán lọ ọjọ́ péréte ló baba kérésì fresh fm ó padà sí róòmù ìyókù tún dọdún tó ń bọ̀ nìyẹn gbogbo olóríire òbí ẹ̀yin dà ẹ máa bá àwọn ọmọ yín bọ̀ kínú àwọn ọmọ yín ó dùn yín gbanyọgbanyọgbanyọgba gbogbo iléèwé àtijọ́ ọlọ́run ó ń tán lọ. dojúmọ́ làwọn gbajúgbajà òṣèré onítìátà ń wá bẹ́ẹ̀ làwọn olórin hip hop táwọn ọmọ yín fẹ́ràn ògbẹ́yìn dr yinka ayéfẹ́lẹ́ mọ ẹ̀ fúnra ẹ̀ ó ń bá wọn ọmọ ya fọ́tò bá wọn ṣeré bá wọn dọ̀wẹ́kẹ̀ ẹ múnú fresh fm kó tó padà sí róòmù ọjọ́ Brasil. ìsọjí alágbára ti ìjọ sanctuary of christ evangelical church ìbàdàn city of refuge tún ti dé o ìsọjí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n títí dọjọ́bọ̀ thursday ọgbọ̀njọ́ aago márùn-ún rọ̀lẹ́ ó ní ìsọjí máa wáyé lójoojúmọ́ nínú ilé ìjọsìn wa tó wà ní nọ́mbà eleven ọlábíyí àgọ́rò street sẹ̀míbíọ́ bus stop lójú ọ̀nà èkó síbàdàn ní àdójúkọ cac grammar school tó ń bẹ ní adéṣọlá pábánbárì ibẹ̀ òun náà ní ti ìṣòro àṣekágbá eléyìí tó máa wáyé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá títí wọnú ọdún tuntun ọdún ọdún twenty twenty two aago mẹ́sàn-án àṣálẹ̀ òun náà ni ìṣòro alágbára máa bẹ̀rẹ̀ lábẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè àwọn bíi ọ̀mọ̀wé eo falade evangelist pọ̀jù johnson pastor ea adọ́túbẹ̀rù látẹ̀kọ́ pastor joel ajibola pastor jide babajide ẹ tún máa báwọn olórin ẹ̀mí pàdé àwọn bíi màmá wa bọ́lá rẹ̀ lady evangelist yemi devi kenny ológunara sanctuary voices the dentist àti divine mercy voices àwọn tí ó máa gba àwọn èèyàn lálejò ni bàbá àti màmá wa ọ̀mọ̀wé gbadé àti ronke òjò ẹ wá láti wá rí agbára olúwa bíi ti ìgbàanì jésù lolúwa. ọdún yìí a san wá sílẹ̀. ẹni aṣelóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irú ẹni bẹ́ẹ̀ bẹ́gidí náà gbèje ni àwa kì í ṣe abáramóore jẹ nílé iṣẹ́ adé adéwùmí Nigeria Enterprises ojúlówó alágbàtà fún Lafarge cement Dangote cement àti Bua cement àdúpẹ́lẹ́ gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹ̀yẹ́tẹ̀ ti bá a dòkọ̀ nínú ọdún twenty twenty one àti ọ̀pọ̀ ọdún tá a ti lò sẹ́yìn pé ẹ ṣé o à ń kí i kú ọdún kérésìmesì àtọ́dún tuntun twenty twenty two ilé tẹ̀ ti fi cement tẹ́ rà lọ́dọ̀ wa kọ́ kò ní wó èyí tẹ̀ ń ṣe lọ́wọ́ yóò parí nírọ̀rùn bẹ́ẹ̀ bá ti wá nílò cement ẹ kàn sí àwọn ẹ̀ka wa adé adéwùmí nigeria enterprises kìlómítà thirty eight ọ̀yọ́ ìbàdàn new express road oníkoro mọ́níyà ìbàdàn alugẹ́gẹ́ area arúlógún road igbó olóyin ìbàdàn tàbí ẹ̀ka wa tó wà ní fonda bus stop mọ́níyà road ìbàdàn bákan náà lẹ lè kàn sí wa nítòsí ajibade primary school ìṣẹ́yìn road ajibade ìbàdàn àti ẹ̀ka wa tó wà nítòsí community secondary school ìṣ ìṣẹ́yìn road àgbẹ̀dọ̀ ìbàdàn àdé àdéwùmí nàìjíríà enterprises ló sọ pé ọdún tuntun tó ń bọ̀ yóò tura ojú ni ìmọ́lẹ̀ ara kédùmàrè má gbójú lọ́wọ́ kó wa wa tí kùdìẹ̀kudiẹ bá dé bójú yóò kan gbogbo ara ní òfin yẹ kó o mọ́rọ̀ ojú àti àlàáfíà rẹ ló ní yọ̀bọ́kẹ́ torí ìlera tó pójú owó ní ìṣàtọ̀nà fún ọ̀rọ̀ ǹjẹ́ ojú rẹ ń pọ́n ó ń lami ó ń gún ọ tàbí ó fẹ́ máa wò bàìbàì ṣé o lè fi kàwé dáadáa ni tàbí rìn kan lọ́nà jíjìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmúnukà lóhun medicine láti orílẹ̀-èdè Canada ni wọ́n fi ṣe jáde immunocan ṣàtúnṣe sí àrùn ìtọ̀ ṣúgà ó dáa fẹ́ni tí kò rónú sùn bẹ́ẹ̀ ló ṣèrànwọ́ fójú òpó tí kì í jẹ́ káìsàn ráàyè wọlé sí ni lára ó ń gbógun ti kòkòrò lágọ̀ọ́ ara kò sí ohun tó ń jẹ inú nínú lásìkò nǹkan oṣù tí o bá lo immunocan tọmọdé tàgbà ló lè lò ó torí kò ní ìjàmbá kankan tí ń ṣe lágọ̀ọ́ ara immunocan yára béèrè fún tirẹ̀ ní èyíkéyìí ilé ìtajà oògùn tó bá súnmọ́ iléeṣẹ́ immunotherapy lálágbàtà rẹ̀ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero Imunoka, ìmúnuka fún ìlera pípé gbogbo ènìyàn ó yá lórí òkè ìyanu. òkè tó ti ṣe. tó dojúkọ Augustine University lára ìpẹ́ Lagos State. victory at last nípìn rẹ̀ ọdún yìí tó parí tó bá lè wá o. bẹ́ẹ̀ni o ó yẹ gbogbo oníkojú pé máa bọ̀ wá gbàgbára lórí òkè ìyanu. tó dojúkọ Augustine University lára ìpẹ́ Lagos State. victory at last ní sunday december twenty six títí wọ friday december thirty one ọdún yìí àkọ́kọ́ ìpàdé ọmọ wáyé láago mẹ́wàá rọ̀ ìkejì ní sọ́ọ̀rù tí a máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ fọjọ́ mẹ́fẹ́ fagbákò àwọn afọdọ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun twenty twenty two kásẹ̀ rẹ̀ lẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday january two títí wọ saturday january eight ọdún tuntun olùgbàlejò agbaniránṣẹ́ ọlọ́run aláyé bishop and prophetess lucas àwọn lọ́kọ̀lọ́kọ̀ ikọ̀ àtirújú ọlọ́run ló máa wà ń bẹ́ẹ̀ fẹ́ẹ́ máa wọn olórin ẹ̀mí bí adégbòdù tún ìsáré mélòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ zero seven zero eight zero eight six zero seven eight four jésù lọ́lúwa. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ káàbọ̀ padà látọjú ọjà ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ẹ bá kọjá tààràtà lọ sórí Facebook page wa Fresh FM Ìbàdàn ẹ bá a láìkẹ́ ẹ bá a fọ́lò rẹ̀ ẹ sì bá a ṣíẹ̀ rẹ̀ mm. ọlọ́run yóò pín ire ayọ̀ tí òpin ọdún yóò pín fún wa àmín àṣẹ tí ọdún tuntun yóò tún pín kan wá àṣẹ ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ̀lé. àṣẹ mú lẹ́sẹ̀kẹsẹ̀. àmọ́ àṣà kan ń bẹ tí ń lọ ní gbòòrò ayé lásìkò yìí tó máa ń yà mí lẹ́nu mm. ẹ bá a dá sí lórí Facebook page wa èmi ò mọ nǹkan tí wọ́n rò débẹ̀ o èmi ò mọ nǹkan tí ẹgbẹ́ dandi túlétólé tí wọ́n rò débẹ̀ <laughs> débi pé bí ọ̀rọ̀ kan bá ti ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ yìí pé bóyá ọ̀dà o break up wáyé o eh. nínú àjọṣepọ̀ ọkùnrin àtobìnrin o mm. wọ́n bá ní breakfast. wọ́n fi gbogbo ẹnu pè mọ́ breakfast bí ibo consolation word ni breakfast yẹn ní eh. ọba ní break up ó ti ṣe gbẹ jù ó ṣe gbẹ. Eh àwọn mọ̀lẹ́bí dandi àwọn mọ̀lẹ́bí dandi ó bá wa dá lórí platform wa bóun gbogbo bá ṣe lọ ohun ẹrù débẹ̀ dandi ní abẹ́òkúta lọ́sẹ̀ tó kọjá hmm. gbogbo call tóun make láti eight pm tó ti bẹ̀rẹ̀ program di ten pm ó ní gbogbo ẹ̀ báyìí breakfast ni ah, ó ní ó ní lédi kan wá ya ìyàkúyà ó ya gíràn ó bá ní kóun pé boyfriend rẹ̀ pé bóun ni o ṣáwọn sì jọ wà ní orí ọwọ́ òun ti ń gbọ́ fìrìfìrì kan àmọ́ kí dandi bóun pé ọlọ́mọkùnrin lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n bá pẹ̀ ọlọ́mọkùnrin ọlọ́mọkùnrin bá ní ah, lára. ó tàbọn. ó ṣáà hmm. breakfast obìnrin ọlọ́wọ́ ó ní mo ti mọ̀ pé dèdèrè díròbó ni ẹ èmi gan mo ti serve wedding breakfast látòní lọ mo ní wẹ́ẹ́ dán. ṣé ẹkọ́nọ́mì ni wàá ń fa ọ̀rọ̀ yìí gan ni àbí ojú ògbébì kan náà là ah, kí ló ń ṣẹlẹ̀ gan-an. wọn lóbìnrin pọ̀ jọkùnrin lọ obìnrin pọ̀ jọ ọkùnrin lọ ni mm. Mm. ok ẹ máa mú mẹ́fà mẹ́fà bẹ́yìn obìnrin mẹ́fà mẹ́fà ń bò ó ti kéré jù bí n bá rí bí n bá bí. Eh. anyway <laughs> ọmọ ṣálà lóko ìyá ẹ̀ ni ò tí ì gbọ́ nílé wọ́n mm. máa tó gbọ́ ẹ̀ẹ́dá gbà báyẹn ẹ̀ẹ́dá tọ́ ṣàṣà ojú ewé kejì ìwé ìròyìn ti The Punch ńlá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà sì ni ti ń fa lọ́bọ̀lọ́bọ̀ ọlọ́run ńlọ́kọ orílẹ̀-èdè wa nàìjíríà yọ tí ò tún jẹ́ ká tún gbọ́ gbẹ̀ ìṣẹ̀lẹ̀ láàbù míì ohun tó ṣẹlẹ̀ rèé o tó jẹ́ pé ọlọ́run ló kó ayọ́ ńbẹ̀ iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ tó ń rí sí ọ̀rọ̀ wọléwọ̀de lórílẹ̀‐èdè wa nàìjíríà Nigeria Immigration Service ìní wọ́n mà sọ ọdún mọ́ ẹ pé tọ̀ àwọn hu àwọn nǹkan kan húrùhúrùhúrù gbọ́ ń làwọn sì ṣèwádìí lé lórí ńgbà táwọn ó tọpinpin dórí rẹ̀ ohun tí àwọn bá ń bẹ̀ kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ níyì àṣà wọn kanranjágbọ́n ẹ̀dá ọ̀daràn mọ́ràn kan wọ́n ti rápálá orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fẹ́ dágò bélẹ̀ láyẹyẹ ọdún kérésìmesì gẹ́gẹ́ bí ìròyìn èyí tí wọ́n fi síta lọ́jọ́ kẹtàléní ogún oṣù kejìlá ọdún tá a wà mẹ́ẹ̀ tí ṣe àná wọ́n láwọn kanranjágbọ́n ẹ̀dá ọ̀hún ni wọ́n wá láti àwọn orílẹ̀-èdè míì láti ta wọ́n sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ̀lẹ̀kẹ́lẹ́ wọ orílẹ̀-èdè wa nàìjíríà wá wọ́n wá fẹ́ lọ kọlu olúluwa ìlú àbújá ní ọ̀la ní ìkọlùkọgbà ọ̀hún tí wọ́n fẹ́ kó wáyé ti ṣe ayẹyẹ ọdún kérésìmesì ẹni tí ṣe ọ̀gá tó wà fún àkàtà ti ẹnu olóró bodè ẹ̀dínrín okoto ń ló sọ̀rọ̀ yìí ló kan adelé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ẹ̀ṣọ́ wọléwọ̀de Idris Jere nígbà tí ń ṣe àlàyé pé tọ̀ wọ́n láwọn ẹ̀dákẹ́dá yìí ni wọ́n wá láti ilẹ̀ Mali lára wọn náà wá wọ́n bá ọ̀nà Mali wọlé àmọ́ lára wọn ọmọ Niger Republic ó wà ń bẹ́ẹ̀ lára wọn ọmọ Nàìjíríà ó wà ń bẹ̀ àmọ́ ọ̀nà Mali yìí gangan ni wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ gbà wọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti wá lọ mọ bùbá síbì kan àmọ́ ńgbà tí àwọn ẹ̀ṣọ́ tó ń rí sí wọléwọ̀de tí wọ́n lọ ṣe àyẹ̀wò lórí àwọn wo ló wà ń bẹ̀ òun kí náà ṣe ń bẹ̀ kí náà ń wá ni wọ́n lọ ṣe àyẹ̀wò fún wọn wọ́n rí pé àti bí báyìí kàṣà báyìí ka òdè lẹ́tí ń bọ̀ ìwádìí tó jiná dénú tí wọ́n ṣe fún wọn ló jẹ́ kí àṣírí ọ̀rọ̀ tú hmm. wọ́n ní kí apá wọ́n bá gbé wọn fìrìjàgan ó yá ẹnìṣó lákòótó ọjọ́ ọba àwọn oníròyìn wá gbéra pa pé iléeṣẹ́ ọlọ́pàá iṣẹ́ yín rèé ẹ̀yin iléeṣẹ́ ọmọ ológun iṣẹ́ yín rèé kí lẹ rí sí ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ tí wọ́n ló ṣẹlẹ̀ yìí wọ́n ní títí di àsìkò tá a wà yìí wọn ò tí ì gbọ́ àbọ̀ kan pàtó tó níláárí láti àkàtà abẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ló wá ń ṣe wúnúwúnú wípé tí kì í bá ṣe àwọn ẹ̀ṣọ́ tó ń rí sí ọ̀rọ̀ wọléwọ̀de Nigerian Immigration Service táwọn wọ̀nyí tí wọ́n sì wo orílẹ̀-èdè wa Nàìjíríà tán tí wọ́n bá òpópónà má lè wọlé sí orílẹ̀-èdè yìí wọn ò bá ti dágbẹ́lukẹ́ wàhálà ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n rí pẹ̀lú wọn àti èròǹgbà abú tí wọ́n ní fún orílẹ̀-èdè nàìjíríà wọn ò ti tún dá wàhálà lẹ̀ kó tó di pé àbámọ̀ ọlọ́run ṣeun o tó kó orílẹ̀-èdè wa nàìjíríà yọ tí ò jẹ́ kí ọdún kérésìmesì kó tún hmm. dọdún ìbànújẹ́ máa lọ́wọ́ nílẹ̀ yìí àdúpẹ́ o ojú ewé kejì ìwé ìròyìn ti The Punch ibẹ̀ gan mo ti rí. ó dáa kẹ́ máa lọ tààràtàrà sí ojú ìwé keje ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní ìròyìn fìkàlẹ̀ síbẹ̀ wọ́n pé ìbò gbàmùwọ̀n ni ní Maiduguri ó kù bíi wákàtí díẹ̀ kí ààrẹ Buhari ó ṣe àbẹ̀wò sí Maiduguri ìbò gbàmù wáyé ń bẹ̀ èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n pọ́ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday kòwé kẹ́kọ̀ọ́ òṣùpá ṣe bẹ́ẹ̀ ó bomi lójú rètérètè gé okó padà doríkodò hmm. wọ́n pé ìbò gbàmù ó wáyé o. Hmm ní mẹ̀dúgùrì tó ṣe olú ìlú ìpínlẹ̀ bọ̀nú níbi tí ìbúgbàmù ọ̀hún wọ́n pé àwọn kan eléyìí tí wọ́n jẹ́ ikọ̀ alákatakítí ẹ̀sìn iswap iná ni wọ́n ṣe ìkọlù ọ̀hún ìbúgbàmù náà ló wáyé lókù wákàtí díẹ̀ kí ààrẹ Muhammadu Buhari kí ó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn tó jẹ́ pé èèyàn mẹ́rin gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra èèyàn mẹ́jọ sì ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run wọn pé eléyìí ló jẹyọ nígbà tí ààrẹ Muhammadu Buhari wá bẹ̀rẹ̀ sí ní rọ àwọn tó jẹ́ ikọ̀ ológun adinkai wípé ẹ dákun ẹ̀yin èèyàn wa o ẹ dúró lórí ẹsẹ̀ yín méjèèjì kẹ́ẹ̀sì ṣe gbogbo ohun tó bá gbà láti jẹ́ kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ Borno pàápàá jùlọ ní Maiduguri ṣẹ̀rí abala bíi tá a dé a ti ń gbógun ti ìwà ìgbésùmọ̀mí yìí ẹ má jì ó rẹ̀ wá o ẹ mọ̀ sì jẹ́ oṣù wa hmm. kàgàrà ọmọ dáwà kankan bíi tí ìwò kó kéré mọ́ hàn pé ààrẹ Muhammadu Buhari ń ló fi kún ipò ìjọba àpapọ̀ orílẹ̀ kọ̀ ga tán láti rí i dájú pé gbogbo àwọn èròjà èyí tí àwọn ológun ọmọ fi gbógun ti àwọn ikọ̀ onílàkádì ńlọ́wà ní sẹpẹ́ ààrẹ Muhammadu Buhari ni wọ́n gbàlejò ẹ̀ ní Maiduguri látọwọ́ gómìnà ìpínlẹ̀ náà Babagana Zulum àti igbákejì rẹ̀ Usman Kadavo iná ni wọ́n jọ gbàlejò ààrẹ Muhammadu Buhari ní ilé ìjọba lẹ́yìn tó sì jẹ́ pé àwọn tó jẹ́ kànkùgbò lẹ́ka àkóso ìpínlẹ̀ náà wọ́n wà ń bẹ̀ pẹ̀lú wọ́n pé àwọn ikọ̀ ISWAP iná ni wọ́n ṣe ìkọlù alágbára ní ẹnu ìloro ìpínlẹ̀ Borno tó sì jẹ́ bíi kìlómítà mẹ́ẹ̀ẹ́dógún ni sí Maiduguri gangan àwọn tó jẹ́ olùgbé agbègbè náà ni oníkálukú bẹ̀rẹ̀ sí ní sásàgbàsúlà ọlọ́kọ̀ rántí ọkọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ rántí ọmọ mọ́ oníkálukú bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí ẹ̀ ni wọ́n pé ńgbà tí kinní ọ̀hún wá lọlẹ̀ wọ́n pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sa òkú àwọn èèyàn wọ́n pé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá wọn tó jáde láyè ọ̀pọ̀lọpọ̀ ilé ńlọ́bàjẹ́ níbẹ̀rẹ̀bẹ̀ ààrẹ Muhammadu Buhari náà ni wọ́n pé ó tún sí àwọn iṣẹ́ àkànṣe kan eléyìí tí ìjọba ìpínlẹ̀ Borno tó ti gbèsè fún àwọn olùgbé ìpínlẹ̀ náà àmọ́ rẹ̀ Muhammadu Buhari wá sọ̀rọ̀ pé ẹ wò ó ẹ̀yin èèyàn wa abala tó gbẹ̀yìn rẹ o àwọn ọmọ polongo láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí nílẹ̀ Nàìjíríà ààrẹ muhammadu buhari tó bá àwọn òṣìṣẹ́ ológun sọ̀rọ̀ níléeṣẹ́ ológun ojú òfurufú ti ń bẹ ní maiduguri ó pe ẹ wò ó ẹ̀yin èèyàn wa orílẹ̀-èdè nàìjíríà gbójúlé yín o àwa sì mọ̀ pé ní já nítàn mọ́ ẹ̀yin ó jẹ́ kí àlàáfíà jọba pàápàá jùlọ lápá àríwá ìlà oòrùn ilẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ ìlà ààrẹ buhari tún bá gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ ológun èyí tó ṣubú lójú ìjà kẹ́dùn ó pé ẹ wò ó ṣe rí ibi tí ọ̀rọ̀ dé yìí àwa mọ̀ wípé àwọn èèyàn yín lọ lójúnà àti dáàbòbò orílẹ̀-èdè nàìjíríà ni àwa náà wà ní dá yín dábùkátà yín o àní fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan àtàwọn tó tẹ́rí gbaṣọ àtàwọn tó wà lókè pẹ̀ ṣùgbọ́n tí nǹkan ti ṣe ètò ìlera wọn àwa ò dúró tì wọ́n tán ìjọba ó sì ṣe gbogbo ohun tó bá gbà láti jẹ́ pé àwọn náà wọ́n gbé ìgbé ayé ìrọ̀rùn ó pe inú mi dùn láti sọ fún yín láti fi ọkàn pẹ́ hàn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó mọ̀ọ́re sí gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ ológun tí nǹkan ti ṣe lójúnà pé wọ́n ń dáàbò bo orílẹ̀-èdè nàìjíríà hàn pé àwa mọ̀ o gbogboojúmọ́ lẹ̀ mọ́ ṣetán láti jẹ́ kí àlàáfíà jọba àmọ́ bíi tí nǹkan dé dúró yìí ìjọba ò ní wò yín ràn gbàgbó bá kì fún ni à kì bá wo padà ní ìjọba ti ṣetán láti mọ dẹ́rìn pẹ̀kẹ́ gbogbo àwọn tó jẹ́ pé nǹkan ti ṣe lójúnà pé wọ́n ń dáàbò bo orílẹ̀-èdè nàìjíríà ààrẹ pé àwa wá ṣe àdúrà o fún gbogbo àwọn tó ti tẹ́rí gbaṣọ lójú náà pé wọ́n ń dáàbò bo lẹ̀ yìí wípé kí ọlọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ re àwọn ẹbí tí wọ́n sì fi sílẹ̀ kí ọlọ́run ọba ìdùmarè kó jọ̀ọ́ gbé wọn dé ipò eléyìí tí ọkàn wọn ń fẹ́ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àní wo àwọn ológun eléyìí tí wọ́n ti farapa ràn àwọn ò dúró tì wọ́n tí gbogbo nǹkan ó sùn wọ́n bọ̀ ni ìjọba ìpínlẹ̀ borno náà wọ́n pe wọ́n gbóṣùbà káre fún ààrẹ muhammadu buhari bẹ́ẹ̀ náà lààrẹ buhari náà dá òṣùbà káre yẹn padà pé ẹ káre láyé bẹ́ẹ̀ gan lọ́mọ akin ṣe ọ̀rọ̀ yẹn pọ̀pọ̀pọ̀ ẹ lọ tààràtààrà o sínú ìwé ìròyìn Vanguard ojú ìwé keje ìníkẹ́ ti gba balance yín. àwọn òròyìn kan náà tún rèé lójú ewé kẹrin àti ìkarùn-ún ìwé ìròyìn ti Daily Sun àkọ́kọ́ rèé o torí bí èèyàn bá ṣeun ká kí ipò ṣeun lẹ́ka ti ọ̀rọ̀ ètò ààbò olùléeṣẹ́ elétò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ níléeṣẹ́ ọmọ ológun olùdarí àgbà fún ẹ̀ka ọ̀rọ̀ tó ń lọ ńbẹ̀ brigadier general bernard onyeko ó jẹ́ ó di mímọ̀ yìí pé láàrin ọ̀sẹ̀ méjì àwọn agbésùmọ̀mí mẹ́rìnléní ọgọ́rin eighty four terrorists ńlá wọn mú balẹ̀ ní mọ̀nàwá àtàwọn jàǹdùkú agbébọn míì lápá ìlà oòrùn àríwá àti ìwọ̀ oòrùn àríwá orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní iléeṣẹ́ ọmọ ológun òsùn bó tilẹ̀ jẹ́ pé bá a ṣe ń gbìyànjú kájèkúrò ọ̀rọ̀ kó tán ń la wọn kan tún gbọ́nwọ́ ẹ̀ sínú àwo lábala ti ètò ìgbòkègbodò ọkọ̀ náà lójú ọ̀nà mọ́rọsẹ̀ èkó sí ìlú abẹ́òkúta kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì náà tún ṣẹlẹ̀ ńbẹ̀ lánàá èèyàn mẹ́rin ló farapa yánnayànna ẹ̀mí èèyàn méjì ńlójúnù lágbègbè kan tí wọ́n pè ní jọjú bá a bá ti ń kọjá lọ lójú òpópónà márosẹ̀ ọ̀hún ọ̀gá àgbà fún ààbò pópó ìjọba àpapọ̀ lẹ́kùnbẹ̀ sector commandant ọ̀gbẹ́ni ahmed umar ń ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ní ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn àmọ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ṣe tún sórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa Ìbàdàn orókùkù kẹ̀kẹ̀kẹ̀kùkù lánàá àwa náà já sínú rẹ̀ ti pé ńlá débẹ̀ pé ha èwo tún lè léyìí kí ló ń ṣẹlẹ̀ lẹ́kùn agbègbè Mọ́kọ́lá nílẹ̀ Ìbàdàn lánàá níbi Mọ́kọ́lá roundabout ẹni kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ gúdúgbẹ̀ ńlọ ti jálulẹ̀ ọkọ̀ kan tó jẹ́ pé ọkọ̀ tó gbé afẹ́fẹ́ gáàsì ìdáná ni èló ń bọ̀ láti ọ̀nà òpópónà tó ń bọ̀ látọ̀nà Ṣàngó wọ́n ní ṣàdédé in ló di kìtìkìtì wọ̀ tó sì lọ rún ọkọ̀ èrò méjì mọ́lẹ̀ àti ọ̀kadà náà méjì àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́bàá abẹ̀ tó ń lọ tó ń bọ̀ àtàwọn tó ń tajà wọ́n mà fara gbà nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó di pé gbogbo àwọn tó gorí afárá abẹ́yẹfọ ọ̀hún tó kọjú da ọ̀nà Ṣàngó ni gbogbo wọn kí á pàápàá ni wọ́n ń yí padà lọ́gbà ìsàlẹ̀ sápadà sẹ́yìn nígbà tí kálukú ò mọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan nígbà rògbòdìyàn ọ̀hún bẹ́lẹ̀ tán wọ́n ní ọkọ̀ gáàsì ọ̀hún ńlọ́lọ́run ọkọ̀ méjì mọ́lẹ̀ àti ọ̀kadà méjì tòun ti àwọn èèyàn tó wà níbẹ̀ níbẹ̀ ni wọ́n gbé ṣe ní àlàyé pé àwọn èèyàn bíi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti sáré gbé jànàjànà lọ sí ilé ìwòsàn ìjọba ti UCH ti ń bẹ nílẹ̀ Ìbàdàn àwọn mẹ́ta ń ń bẹ̀ ní mọ̀nà wà wọ́n ní ọmọ kékeré kan náà tó wá wà ńbẹ̀ ọmọ tí ò ju bí ọmọ ọdún kan lọ mọ̀mọ́ rẹ̀ náà tó ń tajà lágbègbè sábó ní ìlú ìbàdàn wa kan náà nìyí wọ́n ní ìyún náà fara káàsá nínú ti ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n ìyún ń gba ìtọ́jú lọ́wọ́ wọ́n ní kíápá ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àbójú pópó ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ arábìnrin uche chukwura òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn èèyàn méjì ń lòun rí fìdí rẹ̀ múlẹ̀ yìí pé wọ́n gbẹ́mìí mì èèyàn márùn-ún ó sì ti wà ní ilé ìwòsàn níbi tí wọ́n gbé ń gba ìtọ́jú lọ́wọ́ gẹ́lẹ́ bí àwọn tí ọ̀rọ̀ òun tún ṣojú báwọn náà ṣe sọ̀rọ̀ arákùnrin kan tó porúkọ tiẹ̀ ní ó ní òun wà ń bẹ̀ ó ní ó ju èèyàn méjì lọ ní tòun o tóun rí o wípé òun rí èèyàn tí òkú èèyàn tó wà ń bẹ̀ tó ń lọ bíi márùn-ún ṣùgbọ́n o nígbà tí wọ́n wá ní èèyàn méjì ló kú wípé èèyàn márùn-ún ni wọ́n kó lọ sí ọsibítù yìí tọ̀ ṣùgbọ́n nǹkan tóun rí tòun ó yàtọ̀ sí nǹkan tí ọ̀gá àwọn àbójú pópó ìjọba àpapọ̀ tó fi ìdí rẹ̀ múlẹ̀ àmọ́ èyí tó jàjù tó ṣẹlẹ̀ táwa náà débẹ̀ tá rí ni pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó gbọ́n mi lójú èèyàn ní rètèrètè kọ́lọ́n dákun kó máa fi ìṣọ́ àti ààbò rẹ̀ kó mọ ibò wá o lójú pópó ẹja máa fẹ̀sọ̀ ṣe o àní ràrìn fẹsẹ̀ ṣe o àwa tá a sì ń tajà ọdún náà lójú pópó hmm. ìjọba tíjọba bá ń lé yín sẹ́yìn ìjọba yìí ṣọ̀tá yín o ààbò yín ó ṣe pàtàkì sí ìjọba ni bí iléeṣẹ́ ìròyìn bọ́n bá ń ké tantan kì í ṣe pé iléeṣẹ́ ìròyìn lówó kan tàbí nǹkan kan tá a gbà tàbá wàá pàtẹ síbẹ̀ fún ààbò ara wa náà ni ààbò tòun ti ṣe elédùnmarè kó dájú lórí kó wa. ń bá ààbò ara ẹni tí ẹ̀ làbò ló hmm. ẹ náà la fi ń ké tantan pé ẹ má pàtẹ sẹ́gbẹ̀ẹ́ títì tọ̀ kí gbogbo orú àwọn nǹkan báyìí kó lè mọ eré wa kété ni o ìwọ̀nba àgbà tó kù kí ọdún yìí ó parí láṣẹ Èdùà ọdún yìí ò ní dìwà mẹ́rù lọ. Ọlọ́run á sì tu àwọn ìdílé tó ṣẹlẹ̀ sínú. àmì àṣẹ o tó àgbáríjọpọ̀ ẹgbẹ́ ẹlẹ́sìn Kristi nílẹ̀ Nàìjíríà ìyẹn Christian Association of Nigeria CAN lánàá ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ń bẹ nígbọnú ìṣàkóso nílẹ̀ Nàìjíríà pé ẹ dákun sẹ́rí ń tó yẹ kẹ́ ẹ máa pín fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìtura ni hmm. àti ayọ̀ níjàgínníyòdò kì í ṣe ìnira àti ìfúnpinpin bíi ti ìwù kó kéré mọ́ ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ ẹlẹ́sìn Kristi òjíṣẹ́ Ọlọ́run Samson Ayọ̀kúnlé nínú àtẹ̀jáde ọ̀hún ìlú ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ń bẹ ní ìgbọ́nù ìṣàkóso pé ẹ dẹ́kun ẹ dẹ́ díẹ̀ ara ti ń ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó pọ̀ lápọ̀jù ẹ bá wa gbájúmọ́ ìgbáyégbádùn àwọn èèyàn ẹ sì rí pé ń sanwó oṣù àwọn òṣìṣẹ́ lójú ọjọ́ o àti tàwọn tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì kí ara ó mọ̀ bá ní àwọn ọmọ ilẹ̀ yìí kọjá àdájì wọ́n pe ẹnu òfìfo tẹ̀sí ń wò kò dún yànmùyànmù agbé káwọn èèyàn ọmọ gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà ebi rèé tí ń wo àwọn èèyàn ní ojú kòró ìpojú kòró jẹ mm-hmm. bó o lẹ ṣe fẹ́ kí nǹkan rí o ó kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn nǹkan yìí iná lọ́jọ́ pé bí èèyàn bá dí ọjà tó gbé òun kó owó lọ́wọ́ òun fẹ́ ra nǹkan ó pé ó ṣeé ṣe kéèyàn má rí nǹkan kan rà wálé torí inú ọ̀sán àmọ́ bíyàn ni pé ìgbà wo ni gbogbo nǹkan wá gbówó lórí tó le tó gbogbo eléyìí wọ́n pe ẹgbu àwọn èèyàn ní bẹ̀rẹ̀bẹ̀ ní ìgboro ayé kò síṣẹ́ kò sábọ̀ ibo iná ní kí ọmọ tọwọ́ bọ̀ láti máa rí owó náà ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ ẹlẹ́sìn kristi nílẹ̀ nàìjíríà ni ló tún wá rawọ́ ẹ̀bẹ̀ o sí gbogbo àwọn ọmọ orílẹ̀ yìí wípé ṣẹ́rí ọ̀rọ̀ covid nineteen èyí tó dínà inú ẹ̀rùn tó bẹ̀rẹ̀ sí ní ràn ní mọ̀mọ̀mọ̀ yìí à ń láti tẹ̀lé ìlànà tá a fi gbógun tì o pàápàá jùlọ lákòókò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì kọ̀ṣà ìsọ fún gbogbo àwọn ọmọ nàìjíríà wípé ẹ̀wọ̀n jà túraká lórí ọ̀rọ̀ covid nineteen ẹ̀jí àwò ní ojú burúkú kó lè kú ẹrù ẹ̀ kó sì fi orílẹ̀ wálẹ̀ wọ́n pé lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò olórí ẹgbẹ́ ẹlẹ́sìn kristi nílẹ̀ nàìjíríà tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ aṣọ ìrètínú ẹ jẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run olódùmarè pé yóò ṣe dáadáa fún wa lórí ọ̀rọ̀ ètò ààbò dádúró ni àwo gédéǹgbé ẹ lọ tààràtààrà sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní àmọ́ nípínlẹ̀ Zamfara wọ́n pe alábòjútó kan ń bẹ̀ ọkọ̀wé ni ó fipò lẹ̀ hàn hmm. pé ìkọ̀wé tó sì kọ̀wé fipò sílẹ̀ rẹ́rẹ́mú ó di ìpínlẹ̀ Imo ó tún lọ rèé gbapò kọmíṣánná mímẹ́ ẹni tí í ṣe kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin àti àwọn ògówẹ́rẹ́ nípínlẹ̀ Zamfara aji Yara Bisi Kamfi iná ni wọ́n pé ọbẹ̀ gègé àti tákàdá lọ́wẹ̀ ọgbọ́n òun ò ṣe mọ́ ní ìpínlẹ̀ Zamfara ó pé òun ti kú o nípò kọmíṣánná òun sì ń lọ sí ìpínlẹ̀ Imo bẹ́ẹ̀ ṣe ń wo òun yìí wọ́n pe kọmíṣánná òun náà ló wá sọ̀rọ̀ pé lóòótọ́ ni òun kọ̀wé fipò ó lẹ̀ gẹ́gẹ́ bíi kọmíṣánná nípínlẹ̀ Zamfara káyé lè wà fún òun kóun ó tún lọ rèé di kọmíṣánná ní ìpínlẹ̀ Imo Shinkanfi iná lọ sọ bẹ́ẹ̀ fún àjọ akóròyìnjọ lẹ̀ wà ní Gusau ìyẹn lọ́jọ́bù àná ti ṣe ọjọ́ Thursday wọ́n pe inú mi dùn o ara mi sì yá gágá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Bello Matawalle àti ìyàwó ẹ̀ ajiya Aisha matawale fún ìfẹ́ àti gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe fún mi ní àkókò eléyìí tí mò ń sìnrú lábẹ́ wọn gẹ́gẹ́ bíi kọmíṣánná nípínlẹ̀ Zamfara wọ́n pèsè wárí àwọn ọ̀sọ́kùsọ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ lórí ìtàkùn ayélujára pé ẹyọ òun kọ̀wé fipò sílẹ̀ láti jẹ́ ọjájó gómìnà ìpínlẹ̀ Zamfara lójú ni ó pe rọ ni àwọn onímọ̀ náà fìkì wọ́n mọ̀ dá wọ́n mọ̀ kọrin ìkọkúkọ bí èèyàn bá ti dá orin wọn ò ní gbé bí èèyàn ṣe dá wọ́n pé ìsọkúsọ ni wọ́n ní títí di òní o àtòun àti gómìnà pínlẹ̀ Zamfara àtìyàwó wọn ìbáṣepọ̀ tó dán mọ́rán ìní bẹ láàrin àwọn méjèèjì wọ́n pé ẹ mọ̀ wò á ti dára kan mọ̀lẹ́bí ni wá kódà wọn ò ṣaláìmọ̀ sí bí òun ṣe lọ sí ìpínlẹ̀ Imo ó pé àti gómìnà Uzodinma àti gómìnà Matawalle àwọn jọ sọ ni tùbínùbí sì lọ̀rọ̀ ọ̀hún kó tó di pé òun lọ sí ìpínlẹ̀ Imo ẹ lọ tààràtàrà sí ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. Ah, mo tán fọ o. mo fọ. ètò ìṣòwò ẹ já lọ sójú ọjà ńgbà bá padà dé ọ̀rọ̀ kan náà ti tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Imo ẹ gbọ́. ajá balẹ̀ ajá balẹ̀. nínú ọdún. ọdún mọ̀lẹ́gbàgbé ni ọdún kérésìmesì jẹ́ ọdún tá a fi ń sọ nípa ìyájọ́ ọjọ́ bíi kristi tí ó jẹ́ ọdún gbogbo ọmọ lẹ́yìn kristi cac òkè ìbùkún ọ̀sọ́sàmì dcc headquarter ló ń pe gbogbo ènìyàn láti wá bá wa ṣe àjọyọ̀ ọdún kérésìmesì ìsìnlẹ̀ kérésìmesì ni yóò kọ́kọ́ wáyé tí a mọ̀ sí christmas carol yóò tún wáyé lọ́jọ́ sátidé nínú ìjọ cac òkè ìbùkún ọ̀sọ́sàmì òkè àdó dcc headquarter ló ti máa wáyé tí gbogbo ènìyàn yóò lórí ọ̀fẹ́ láti máa wò lójúkorojú lórí mọ̀ọ́máwòrán bcos express ilé akéde oríta abasọ̀run ìbàdàn lọ́jọ́ sátidé ní dédé agogo mẹ́ta àbọ̀ sí mẹ́rin pẹ̀lú àwọn orin onímísí àti àwọn ẹsẹ̀ bíbélì lọ́kànjọ̀kan tó sàmì àti sọ nípa ìbí kristi àti pàtàkì rẹ̀ ẹ darapọ̀ mọ́ wa ní dédé agogo mẹ́ta àbọ̀ ìrọ̀lẹ́ ọjọ́ sátidé lórí ẹ̀rọ mọ̀máwòrán bcos ilé akéde láti sàmì ọjọ́ bíi kristi ti ìjọ cac òkè bùkún ọ̀sọ́sàmì òkè àdó dcc headquarter lóṣù nígbọ̀wọ́ rẹ̀ gbogbo wa la ó ṣọdún ayọ̀ o. group, we are wishing you a Merry Christmas and a Happy New Year. Revolution Plus Property. Affordable housing. VG 2021. ẹyin tó ti mọ bí Ọlọ́run ti máa ń rìnrìn agbára nínú ìṣòro ọjọ́ méje tó parí ìrìn àjò pàṣẹ. Fún Pásítọ̀ Joseph Evangelist Assembly ti twenty twenty one. Ẹ̀bùtẹ́ yíyanjú fíà àdè. Gbogbo èèyàn yẹ Jésù fẹ́ fòpin sí ìlàkàkà. Làálàá. Láyé gbogbo èèyàn tó bá farahàn láàrin ọjọ́ méje yìí. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Saturday twenty five ní Friday thirty first December aago mọ́kànlá alẹ́ni náà àdúrà yóò ti máa jọ lábẹ́ ìgbé olórí rẹ̀ bẹ Edward K. Alabi Prophet Timothy Oyekunle Prophet John Olúwapẹ̀mí Prophet Michael Fakilẹ̀ àwọn olórí ẹ̀mí Bùkọ́lá Akadéṣẹ́ wọlé Jésù Ayọ̀dé Oyewọlé Ìṣòro Ayémídìtàn Jọ́yọ̀ Ọládẹjọ́ Bukki Praiser Ojú òbí tó ìbò Pastor Joseph Akíákíá nílò olùgbàlejò àti ìwọ́rò Position, sí ọ̀nà olódó Leland Ìyànà Church Wákàjáyé Road ní kẹ́ ẹ máa bọ̀ CAC Eagles assembly lẹ́dẹ̀ yẹn o. ọ̀pẹ máa dé bá làkàkà. ìrọ̀rùn ni wàá bìrì ìrìnàjò twenty twenty two gbà bẹ́ẹ̀. ó ti ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release dr yinka ayefẹlẹ mu ẹ dr yìí galaga ju àlùjọ inú ẹ apata pété manifestation làkọlé ẹ o tún gbọ́nà ara yọ ayefẹlẹ o tún yà láwùdà. Owó odindi ènìyàn jáde nínú àbò, àwa máa ń fi hàn àṣírí ẹlẹ́dùnmarè. Ẹ àkàkà tó ni manifestation lẹ́tùgbà. Bóyá kọ́ni kọ́ni kọ́ni bóyá mi manifestation akokoluko orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yorùbá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now wàhálì bá ti ṣe wàhálì bá ti ṣe wàhálì ọ̀nà gbogbo ìjàmbá òbí yàtọ̀ ọmọ tó ní kú ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó ṣe ọ̀gá ilé ìjọba tàbí ta aládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè. ó yẹ sẹ́ ṣàwọ́ bá rẹ̀ pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́. ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pè é nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí ó ń jọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́dá r rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹ̀tà Ezekiel olúbóyè ọ̀ládèjì CAC general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọ̀ládélé president CAC worldwide jésù yóò jọba lórí ogun ayé ẹ̀ ìwọ ni kò mọ̀ fìdí mọ́lẹ̀. ti pọ́ǹpì kọ́nsẹ̀tì àti délùú ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o ẹ ti retí wa ti dé. Zombie concept wọ̀lú Ìbàdàn. Ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù Mare. A ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́nílé lórí. Lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. Káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ tí pọ́ǹpì. Torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. Táǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. Níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. Wọ́ ọ̀rẹ́. Wọ́n ò lè dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́dì lọ́dún tuntun. Tó o bá ti o tún máa kọ́ sí. Yèrè gbogbo a máa tẹ̀síwájú. Tí ti ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́. yàbẹ́. hip-hop ìtẹ́rẹ̀tì ti dé. àní ìbàdàn a ti dé. zipompe concept developer that cares. bóyá lẹ́mu pé value wà sẹ́gbẹ́sẹ́gbẹ́ àmọ́ pé value. Chips wá sẹ́pẹ́sẹ́pẹ́ iṣẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ Balùdé àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ Balùdé Balùdé satin flex pẹ̀lú àwọn ìṣègùn Balùdé wá sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ́mọ̀ pé Balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé Balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé tí mo pé quality lọ́dọ̀ Balùdé àmọ́ pé Balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ mi ẹran ti Balùdé gbẹ bá kan lé tán balùwẹ̀ tí yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ gẹ́ balùwẹ̀ ọ̀dọ́ mọ́ni. àmọ́ pé balùwẹ̀ tí yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ti ṣojo. <laughs> ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù SMO mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jọ́dánì ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road Olúyọ̀lé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. Ọlọ́run ṣẹ̀gàn dògbò ti dé o. Ìlú Ìbàdàn ó gbàlejò. Ìrètí opó láìní ti pin. Ọ̀kọ́ kú. Abẹ́lẹ́kú sunkún fẹ́ lọ bá sìnkú ọmọ kan ṣoṣo. Ṣùgbọ́n lẹ́nu bodè ni ìrètí aláìnírètí ti fi ayé rẹ̀ ṣe last minute miracle. Irú ìyanu bíi eléyìí lọ́lọ́run Prọfẹ̀sà Mojú ọmọ lójú Jésù bàbá authority fẹ́ ṣe. Lójúkojú Liberty Stadium Òkè Àdó nìbàdàn ó gbàlejò ọwọ́ àtijọ́. tí wòlíì tí olúwa ń gba ẹnu rẹ̀ ṣàṣẹ bá ń fi ẹ̀mí mímọ́ ṣiṣẹ́ ẹ̀túsílẹ̀ oyin dáǹdè. gbogbo bí ó ti dìde ogun sí ọ lọ di ọba níbẹ̀. aláàjì tó bá dẹ̀. wà á ní ìrírí ìfọwọ́kàn ọlọ́run orí òkè ògo tó ń ṣe tiẹ̀ tìyanu tìyanu nínú ìpàdé àdúrà ìbàdàn city authority crusade with our theme last minute miracles bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkàndínlógún sí ọjọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórí ẹ̀mí ló ń bọ̀ bó o bá ti ń gbọ́ jésù ṣẹ̀gàdògo lórí òkè ògo wàá rí ìrírí ìyanu rẹ̀ kó o kọ́ a. olùgbàlejò ni wòlíì ta fún ní àṣẹ wí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mọ́ yẹ bẹ́ẹ̀. pọfẹsà mojú ọmọ lójú jésù bàbá ọtọ́rìtì bó o bá ti ń gbàdúrà láti bẹ̀rẹ̀ ọdún tó o rè sí inú ìpàdé eléyìí ló ti kájọ àdúrà mọ́jókòó lé o. kí o tọ́ ni àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn lè ráyè wọlé tó bá lórí ó tọ́ ni. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ o. kàkà kó rẹ̀ ọmú rẹ̀ rodò. afárá ló kù mi rí ó tọ́ ni. èròjà tó kù lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. rí ó tọ́ ni kẹ̀kẹ́ ló gbé jáde. rí tọ́ ni. <laughs> real tonic hundred percent natural yemkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yemkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ṣoògùn ni ẹ bẹ́ẹ̀. I wanna wish you a merry Christmas and a fire, a fire. Season's greetings from Olamat Ventures Nigeria Limited to all our numerous customers. We've got you covered with the sales of laboratory equipment, lab oven, lab glassware, microscope, and lots more. We also sell surveying equipment like total station, leveling instruments, differential GPS, engineering and geological equipment, and many more. We also look forward to your patronage and unwavering support in 2022. Contact us for any instrument of your choice at Blue House opposite you UI International Conference Center, UI Second Gate, Ibadan, or call 0803 665 3505. 0803 665 3505. Olamat Ventures Nigeria Limited, wishing you Merry Christmas and Happy New Year. Ajabale. tọ́ ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa gbọ́ wa à ń tẹ̀ síwájú lórí ìròyìn àjá balẹ̀ náà nù ni gbàgede ojú ewé kẹta ìwé ìròyìn ti Daily Sun ni mo wà bẹ́ẹ̀ bá gba ìwé ìròyìn ti The Punch mú Nigerian Tribune pẹ̀lú fangad gbogbo wọn ni wọ́n jọ káńkó ròyìn yìí kí ló ń ṣẹlẹ̀ gangan agbami òṣèlú ńlá ṣe wà wọ́n ní adíje gómìnà tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ eré ìje báyìí fún ètò òdìbò sípò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2022 wọ́n ní ó ti farahàn dé tó sì sọ àwọn ọ̀rọ̀ kan sílẹ̀ àlàálẹ̀ tó sì sọ ohun rèé ní ṣísẹ̀ntẹ̀lé ẹni tí í ṣe aṣòfin nílẹ̀ wa Nàìjíríà lọ́wọ́ ta wàyí títún jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ ẹ̀tọ́ ọmọnìyàn àti ọ̀rọ̀ òfin sẹ́nitọ̀ Michael Ọ̀pẹ́yẹmí Bámidélé MOB ìlókèdè àti díje dupò gómìnà gẹ́gẹ́ bó ṣe ṣe ní àlàyé ó ní káyọ̀dé fáyemí òun náà ò ní fẹ́ kí ọ̀rọ̀ àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú APC àti ètò òṣèjọba rẹ̀ nípínlẹ̀ èkìtì ó bàjẹ́ ó ní kò ní fa ẹnikẹ́ni lé ẹnikẹ́ni lórí ní pàpàkókó àmọ́ ńgbà táwọn bá ti di ètò òdìbò abẹ́nú kálukú ó mọ̀ bá ara rẹ̀ adíje dupò tó jẹ́ ojúlówó yóò fojú hàn dégedégbé ńbẹ̀ tí kálukú ó sì mọbi tá a bá ń lọ nígbà tó ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ó ní ìpínlẹ̀ Èkìtì bá a bá gbé yẹ̀wò sọ́tún tá a gbé yẹ̀wò sósìn ó ní pẹ̀lú gbogbo òrìn àjò tí wọ́n ti ń bábọ̀ ní ìpínlẹ̀ Èkìtì látìgbà tá a ti dálẹ̀ ó yẹ kéèyàn rí ẹni tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó lè dáṣà mú kíọkíọ tó ní ọpọlọ tó sì ní ọgbọ́n inú tòun ti ìmọ̀ ìjìnlẹ̀ sẹkítẹ́rìà tó wà ní ajílósùn ládùúgbò Èkìtì ibẹ̀ gangan ló ti bẹ̀rẹ̀ sí ṣe àlàyé ọ̀rọ̀ yìí tó sì sọdúnmọ́ ìpè òun ti fi ìfẹ́ àti àsìkò òun òun ti fi sin orílẹ̀-èdè wa nàìjíríà dáadáa òun wá fẹ́ sin ìlú abínibí òun lásìkò táwa yìí ó ní ìrírí ọgbọ̀n ọdún ìrírí ìsirè tí wọ́n ló ṣàgbọ́dù nífẹ̀ẹ́ ń lòun ó lò láti fi mú kí ìpínlẹ̀ èkìtì kó tùbà kó tùṣẹ́ ó táwa wà yìí o gbogbo ètò ìdìbò tí wọ́n yóò wáyé níta bẹ́nú lọ́jọ́ kejìlélógún oṣù kínní ọdún tó ń bọ̀ ó ní kò sí atalantolo ó ní gbogbo rẹ̀ pátá ń lò wọ́n borí tí ètò ìdìbò náà yóò sì wáyé lọ́jọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tó ń bọ̀ yìí kan náà ó ké sí gbogbo àwọn ọmọ yọ bíbí ìpínlẹ̀ èkìtì àtàwọn ìkànnì kògbò yòókù ó ní ẹ má jẹ́ ká fi tìpátìkú kò yànyàn sí àwọn èèyàn ìpínlẹ̀ èkìtì lórí o nítorí pé èkìtì kì í gbà kí wọ́n fi ọ̀bọ lọ òun nítorí kò ní í fi lọ yàn èkìtì kò sì ní í gbà kí wọ́n fi tìpátì kúùkù wá fààyàn lé òun lórí nítorí pé wọn ò ní í gbà ó ní èrò ti mọbi tó ń lọ ẹ má wulẹ̀ ṣẹ́wọ́ sérò ṣùgbọ́n o ní ti ètò ìdìbò abẹ́nú ó dájú pé wọ́n wọlé sọ̀ bí elékòó ní ti ètò ìdìbò sípò gómìnà ó dá òun lójú tó àdá nítorí pé àwọn èèyàn rere ìpínlẹ̀ èkìtì wọ́n ń gba tòun nílé wọ́n sì ń gba tòun lẹ́yìn òdì ẹ lọ tààràtà sójú ewé kẹta ìwé ìròyìn ti Daily Sun The Punch Nigerian Tribune àti Vanguard lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn kan rèé tó fi ìkàlẹ̀ síbẹ̀ ní tipọ́n láti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Imo níbẹ̀ ni wọ́n pe ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Imo ó ti pé kí àwọn asòfin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n lọ́ọ́ rọ́ọ̀kúnlé ènìyàn bá kéde pé àyà àwọn asòfin náà ó ṣòfò nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Imo wọ́n pe ó ti pé kí àwọn asòfin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ọ́ rọ́ọ̀kún nílé wọ́n pe àwọn asòfin tí ọ̀rọ̀ sì kàn náà ni àtọ̀ Eguim eléyìí tó ń ṣojú ẹkùn àríwá ìdíyàtò Ngozi Obiefule òun ṣojú ẹkùn Isu àti ọ̀nàrẹ́bù Obinna Okwara òun ṣojú ẹkùn Nkwere ẹni tí ó jẹ́ abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà ń ló kéde ọ̀rọ̀ pé wọ́n ti pé kí àwọn asòfin náà lọ́rọ́ kún nílé o lẹ́yìn tí àwọn asòfin ti foríkorí tí wọ́n sì fikùn lukùn ní ìbámu pẹ̀lú òfin wọ́n pé kí àwọn asòfin náà kí wọ́n lọ jókòó sílé wọn ná fún àkókò yìí gẹ́bí ìwé ìròyìn Nigerian Tribune bó ti ṣe rí kọ wọ́n pé àwọn aṣòfin ọ̀hún náà ni wọ́n pé kí wọ́n lọ rọ́ọ̀kú nílẹ̀ torí nígbà tí gómìnà Hope Uzodinma ti ìpínlẹ̀ Imo tí ó fi gbé àbá ètò òṣùná ọdún 2022 wá síwájú ilé wọ́n pé àwọn aṣòfin yìí ò sí mbẹ̀ wọ́n pé ńgbà tí wọ́n sì tún fẹ́ jókòó láti máa ka ihun tí ń bẹ nínú ètò òṣùná náà tí wọ́n fi pín re láre tí kan ò ní jù kàn nílé ọlọ́fà mọ́jọ wọ́n pé àwọn aṣòfin yìí náà wọ́n ọmọ tún sí mbẹ̀ wọ́n pe ìdí rèé tí wọ́n fi kéde ẹ̀ wípé bá a bá fi yín joyè àwòdì tẹ́ ẹ̀ bá lè gbẹ́dì ẹ̀ á jẹ́ pé ẹ mọ̀ gbalẹ̀ yín lọ hmm. nígbà tí tún wọ́n ń kéde ẹ̀ wípé ààyè kan mọ̀ ṣòfò nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Imo ìyẹn ààyè ẹni tó jẹ́ asòfin tó ń sojú ẹkùn Ngo Okpala ìyẹn ààyè tó ti Òkèrèkè wọ́n pe ẹni tí í ṣe abẹnugan lẹ́gbẹ̀mọ asòfin ìpínlẹ̀ náà ìn ló sọ̀rọ̀ lẹ́yìn tí ẹnìkan tó mú àbá wá ẹni tó jẹ́ asòfin tó ń sojú ẹkùn gúúsù ìdí àtò wípé ẹ àwọn asòfin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún iná ni wọ́n kọ̀ láti yọjú síbi ìjókòó lè léyìí tí ó sì bá ojú mu wọ́n pe iṣẹ́ tí àwọn èèyàn wọn gbélé wọn lọ́wọ́ náà ni kí wọ́n wá sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà kí wọ́n sì mọ jókòó láti mọ bí nǹkan ó ṣe rí sí lórí ìtẹ̀síwájú àti ìlọsíwájú ìpínlẹ̀ náà wọ́n pé àmú àwọn asòfin yìí ènìyàn dágunlá síbi ìjókòó ilé o wọ́n pé ìdí rèé tí wọ́n fi pé kí wọ́n lọ́rọ̀ kún nílé tó sì lọ ní ìbámu pẹ̀lú àwọn abala bìkan nínú ìwé òfin ìpínlẹ̀ náà léyìí tí ń fi ìdí ẹ̀ múlẹ̀ pé bí àwọn aṣòfin bá fi pa ìjókòó jẹ fún àwọn àkókò kan ẹlẹ́tọ̀ọ́ láti pé kí wọ́n lọ́ọ́ rọ́ọ̀kún nílé wọ́n pé lórí ọ̀rọ̀ àbá yìí ìran ni ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Imo ló bá pàṣẹ fẹ́ni tí í ṣe akójanu lé pé ọya gbéwèé bọ́ta ìwé tá a fi ń kọ oko àwọn èèyàn tí wọ́n bá kópa níbi ìjókòó tá à ń ṣe yìí ọyẹ gbé e jáde ẹni tí ń ṣojú ẹkùn Ngọ Ọ̀pálà ẹ̀ẹ́mẹ́lòó ńlọ́wá síbi ìjókòó lé wọ́n pé à ẹ ṣeun ní ọdún 2019 wọ́n pe aṣòfin náà ó wá síbi ìjókòó lé lẹ́ẹ̀mẹrin lé ní ogún ọgbẹ́ hmm. ńgbà tí ó di ọdún 2020 ẹ̀ẹ̀mẹrìnlá àmọ́ lọ́dún 2021 tó ti fẹ́ kó gbálẹ̀ yìí kò wá kankan bẹ̀ ní gbogbo ìgbà tààfin jókòó lé wọ́n pe ńlábẹ́nu gan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Imo bá pe ṣe ti rí ṣe ti rojú ayé ibi tí ọ̀rọ̀ dé yìí o kò sọ̀rọ̀ kọ́mọ òwú à ń kárẹ̀yìn kankan mọ́ kí aṣòfin náà kó lọ rèé rọ́ọ̀kún nílé o wọ́n pe bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ibi tó wà kò sì kọ lẹ́tà kankan wá pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ tóun ò fi nílè kópa níbi àwọn ìjókòó létí ọmọ wáyé wọ́n pe lórí ìwádìí tí àwọn ṣe ẹni tí í ṣe abẹnugan lẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ náà lọ́wọ́ ni ọ̀dà o fún ìdí èyí aṣòfin tó ń ṣojú ẹkùn Ngọ̀ Ọ̀pálá ààyè ẹ ti ṣòfò torí àwọn àkókò tí ọ̀wá fún ìjókòó lé ó ti pọ̀ lápọ̀jù ìyẹn ní ìpínlẹ̀ Imo àmọ́ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n pé àwọn èèyàn wo ó ní ó kéde dondo pé bókun ìràwọ̀ kan ṣoṣo lókè àwọn ó ṣe àtìlẹ́yìn tó gbópọn Fóyètọ́lá o torí bí ti ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun ń tẹ́ àwọn lọ́rùn púpọ̀púpọ̀ tó ń tẹnu ẹ̀ ìní Ganduje sọ̀rọ̀ pé òun ti ṣetán láti jẹ́ kí àlàáfíà jọba láàrin òun àti Kwankwanso à hàn pé bí ọ̀bá rẹ̀ jà ẹnìkan yìí là gómìnà pínlẹ̀ Kano dókítà Abdullahi Ganduje ó ti sọ̀rọ̀ pé òun ti ṣetán o láti ṣe gbogbo àwọn àtúnṣe láàrin òun àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano Rabiu Musa Kwankwaso gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n pẹ́rú ìjà tí ń bẹ láàrin àwọn méjèèjì yìí ó ti pẹ́ atẹ́gùn ti fẹ́ sí àwọn sì fẹ́ kí àlàáfíà ó jọba ó pé gbogbo wa la mọ̀ pé kò tí ì jà tí ì àmọ́ o oòrùn àgbọ́dọ̀ wọ̀ báyìí ìbínú yẹn atẹ́gùn ti ń fẹ́ sí i púpọ̀ púpọ̀ ìlà wọn fi wò ó pé kí nǹkan ó lè mú yẹ̀s tẹ̀síwájú ní ìpínlẹ̀ Kano ni òun fi ń gbáradì pé ọ̀dà gbogbo bó ti kó rí òun ọlọ́rẹ̀ bá kwánkwaso àwọn ó sì yanjú àwọ̀ eléyìí ti ń bẹ láàrin àwọn méjèèjì wọn pèsè sí rí i àwọn tí ìfẹ́ kíjà ó parí tí àwọn ọkọ sọ pé ó wí pé àwọn ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó ti lọ́lẹ̀ títí di àkókò yìí ó pé àmọ́ níbi tí ọ̀rọ̀ dé dúró yìí o òun ọjà mọ́ ó ti rẹ̀ jà hmm. òun ti ṣetán láti lọ rè bá kwankwanso kí àlàáfíà ó sì jọba láàrin àwọn méjèèjì Ganduje lọ sọ bẹ́ẹ̀ ẹ máa lọ tààràtààrà sójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. ká tó kàn sókè lọ́hùn-ún àwọn òròyìn kan tó rèé tó ṣarajọ ààrẹ muhammadu buhari ó ti já wa nítàn mọ́ ibi àjọ forí okòó ṣọ̀ọ́dún lé lórí kọ́ ńlọgbẹ́rù kà ìgbà táàrẹ̀ ó fi gorípò ńṣe ló ti fi ṣe ìlérí lẹ́ka tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ àbádòfin tí wọ́n bá ń gbé wá tó ní í ṣe pẹ̀lú ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà òun ó ṣàtìlẹ́yìn àti buwọ́lù àmọ́ wọ́n gbé ìwé àbádòfin tuntun kan wá èyí tó ní í ṣe pẹ̀lú mímú àgbéga bá ètò òdìbò ńlẹ̀ wa nàìjíríà ńṣe làárẹ̀ dà síta tìkìtìkì ẹgbẹ́ agbẹjọ́rò nílẹ̀ wa nàìjíríà wọ́n ti tún okùn tòbí wọn sán o ààrẹ wọn ọ̀gbẹ́ni olúmídé àpáta ń ló fi àtẹ̀jáde síta lọ́jọ́bọ̀ thursday àná pé tọ̀ níbi tí nǹkan dé dúró yìí ó dàbí ẹni pé ó ṣeé ṣe kí ṣóńṣó méjì kò forí gbárí o ẹ wá jẹ́ ká lọ sí Ifẹ̀ òòyè ibi tí ojúmọ́ ti ń mọ́ wá ó ṣe ọ̀gàté ọ̀jọ́ gàté ó fẹsẹ̀ méjèèjì tíró gàtégàté ìròyìn tó ń jà rìnrìn láàrin ìgboro ayé àbọ̀ rẹ̀ rèé o pẹ̀lú ibi tí nǹkan dé dúró gẹ́gẹ́ bí àwọn kan ṣe ti ń gbé ọ̀rọ̀ kiri gẹ́gẹ́ bí ìṣàjẹ́ ọ̀rọ̀ tó ní ìgboro ayé táwọn ayé máa ń pariwo báyìí igbe breakfast ńlá ayé máa ń pariwo kiri wọ́n ní ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ti ọ̀nẹ́rìṣà ti ilé Ifẹ̀ kábíyèsí tó tó fún rí adé ọba adéyẹyè ẹni ìtàn gúúsì wọ́n ní ohun tí àwọn ènìyàn rò tàbí tí wọ́n ń gbọ́ ahésọ́ ni o òkodoro ọ̀rọ̀ tó jáde láti ààfin sàn án èrè o bọ́ ọ bá gbọ́ lórí Instagram o ti méfò o hmm. òkodoro ọ̀rọ̀ rèé kò tẹ́tí o. nígbà tí àtẹ̀jáde ó jáde wá láti ààfin wọ́n ní lọ́wọ́ tá a wà yìí a tọpinpin ta ló lọ tọwọ́ bọnú àsùnwọ̀n ẹni tí í ṣe olórí ọba lórí Instagram account olórí Naomi wọ́n ní àkáǹtì mọ̀mọ́ lórí Instagram ńṣe ló dàbí ẹni pa àwọn kan ti tọwọ́ bọ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé pé wọ́n ní kí ló ń jẹ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ti gbé ìròyìn kan sí gbòòrò ayé wọ́n ní ìjì táwọn náà ó jì lánàá ṣàdédé ni làwọn rí lórí ẹ̀rọ ayélujára ti Instagram yìí pé olórí o ó ti kọ bàbá wa ọ̀nìrìṣà sílẹ̀ o làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí í gbé ọ̀rọ̀ ọ̀hún káàkiri orí rédíò amóhùnmáwòrán inú ìwé orí ẹ̀rọ ayélujára wọ́n ní làwọn bá wò pé ẹdún náà kí ló ń ṣẹlẹ̀ gangan olórí Naomi wọ́n ní ilé ètò sọ ọdún mọ̀ pé wọ́n ní ó fi àtẹ̀jáde kan síta yìí pé òun àti ọba wa Adéyẹyè ẹni tògúùsì yìí pé ìfẹ́ tó ń bẹ láàrin àwọn ó ti dópin wọ́n ní irọ́ ni àtẹ̀jáde ọ̀hún tó ń bẹ ní gbòòrò ayé o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọ́n ní báwọn ṣe kọ́kọ́ rí ọ̀rọ̀ náà làwọn wò pé ẹdóná kí ló ń ṣẹlẹ̀ olùdarí ẹ̀ka ìròyìn àti àgbékalẹ̀ ọ̀rọ̀ gbogbo fún bàbá wa ọ̀nẹ́rùsà ti Ilé-Ifẹ̀ Moses Ọláfárẹ́ n ló fi àtẹ̀jáde síta nírọ̀lẹ́ ọjọ́rú Wednesday nígbà tó kàn ṣe àlàyé pé ẹ wá ná báwọn ṣe ń gbọ́ hunrunhunrun ọ̀rọ̀ yìí káàkiri ńṣe ló máa ń ṣe àwọn ní àyìn wọn ni ohun tó jẹ́ pé nírọ̀lẹ́ ọjọ́rú Wednesday bàbá wa ẹni ìtàn Ògúnwùsì àti màmá olórí Naomi wọ́n jọ lọ sí yàrá ni tí wọ́n jọ sùn lórí bẹ́ẹ̀dì kan náà wọ́n ní ṣé bí ìgbéyàwó bá tiẹ̀ túká ṣé ọkùnrin àtobìnrin tí wọ́n jọ ń fẹ́ra wọn ò sì ní mọ̀ yìí pé àwọn ò jọ fẹ́ra mọ́ wọn ò sì jọ wà papọ̀ nínú ilé lórí bẹ́ẹ̀dì kan náà wọ́n ni èyún ó kọ́kọ́ ya àwọn lẹ́nu wọ́n ní kì í sì ṣe pé ẹni ọyọ kan ní dákéde pé àwọn ò fẹ́ra mọ́ o ẹni àkọ́kọ́ mọ̀ ẹni ẹ̀kejì ó mọ̀ yí pé èèyàn ò fẹ́ ra èèyàn mọ́ wọ́n ní ìyún kan náà tún nu o wọ́n ní yàtọ̀ fún ọ̀rọ̀ tí wọ́n wá lọ gbọ́ lórí ẹ̀rọ ayélujára wọ́n ní ọ̀rọ̀ tó lọ jáde lórí ẹ̀rọ ayélujára ọ̀hún wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún yani lẹ́nu jọjọ tí wọ́n sì ń sọdún ẹ̀ pé àwọn ń gbọ́ tí ìròyìn bẹ́ẹ̀ tó ń fò tó ń fẹ́ kiri ìgboro ayé ni wọ́n ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àhesọ ni o wọ́n ní lóòótọ́ o ìgbéyàwó lè wáyé láàrin tọkùnrin àtobìnrin ṣùgbọ́n ohun kan tó wà ńbẹ̀ tó ṣe pàtàkì téèyàn gbọ́dọ̀ wò dáadáa òun rèé wọ́n ní bó tilẹ̀ òkè èèyàn lágbára lókìkí lókọ lókìire tó ìgbéyàwó lè wáyé ìgbéyàwó sì tún lè òpin lè dé bá àjọṣepọ̀ wọ́n ní ṣùgbọ́n irú eléyìí kò sí nǹkan tó jọ o wọ́n ní kódà lẹ́yìn òru mọ́jú kábíyèsí fúnra wọn ló tún lọ di ẹ̀bùn ọdún tó sì tún gbé fún ìyàwó rẹ̀ tí í ṣe olórí Naomi tí wọ́n sì tẹ́wọ́ gbà á wọ́n ní ibi táwọn yẹn wá gbé rí àwọn ìròyìn búkúbúkú tó ń gbé jáde ó yà wọ́n lẹ́nu ṣùgbọ́n o ẹni tó lọ tọwọ́ bọ àkáǹtì olórí Naomi àwọn ó tọpinpin rẹ̀ nítorí pé àwọn gbà yìí pé ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ kì í ṣe olórí Naomi ń ló kọ sórí Instagram hmm. wọ́n ní olórí títún gba gift kérésìmesì o hmm. lọ́wọ́ bàbá o lánàá o hmm. wọ́n sì jọ sùn mọ́jú alẹ́ ọjọ́rú Wednesday mọ́jú Thursday ni kó tó di pé àtẹ̀jáde lè ó tún jáde lánàá ibi ẹ̀ wá gbé rí ìròyìn pé ó jẹ́ breakfast ó jẹ́ breakfast ó jẹ́ royal breakfast ó jẹ́ royal breakfast. okoko láàfin okoko láàfin olóhùn oṣó lórí mọ́ olóhùn oṣó lórí mọ́ wọ́n ní rọ́ọ̀nì ẹ sọ ẹyin nu ọlọ́run nu. Rubicon Rubicon sinimá aládùn Rubicon Rubicon àjọmáwo ni sinimá aládùn ìgá alágbàjú omi kan àjọ máa wò ó ní. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọ máa wò ó ní. Saheed Balogun Yinka Ayefẹlẹ Kọ́lá Olóòtú Mr Macaroni Wòlíì àgbà Ricardo Agbo Akin Lewis Abọ́ládé Salami Saheed Mr Sport Táíwò Ìdẹ́kunlé pẹ̀lú Múkì Yarúbá Samuel Gbèsàmí Fahid Akíntayọ̀ Adébáyọ̀ Fálékè pẹ̀lú Beno fẹ́. àjọ máa wo ó ní. àjọ máa wo Rubicon. Rubicon sinimá aládùn. àjọ máa wo Rubicon. Rubicon sinimá tó ládùn. àjọ máa wo Rubicon ní. àjọ máa wo ó ní. àjọ máa wo Rubicon. Rubicon àgbẹ̀dẹ̀méjì láti wo Dr. Adébáyọ̀ Fálékè KS Motel Total Garden àti Fresh FM Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of December ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira pẹ̀lú ìlú owó ìwọlé Rubicon àgbẹ̀dẹ̀méjì kò ṣ àṣemáwò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ojú lọ́nà. èyí ni láti kéde wípé ìpele kejì ètò ìforúkọsílẹ̀ sínú ìwé àkọọ́lẹ̀ àwọn tó lẹ́tọ̀ọ́ sí ìrànwọ́ láti bọ́ lọ́wọ́ ìnira covid-19 tá pè ní rapid response register rrr ó ti bẹ̀rẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ báyìí o ètò ìforúkọsílẹ̀ náà ó wà fún àwọn olókoòwò kéékèèké àwọn tó ń ta wóróbo àwọn oníṣẹ́ oṣù kéékèèké àwọn lébìrà àtàwọn tí kò rí légbé àtàwọn tó ní ìpèníjà ẹ̀yà ara pẹ̀lú àwọn tó ń gbé níbi tí kò wojú rí ibi tí olè kọ́ mọ̀ àwọn ìjọba àbílẹ̀ tọ́rọ̀ kàn òun náà ni àwọn ìjọba àbílẹ̀ márààrún tó wà nígboro ìlú Ìbàdàn pẹ̀lú Ẹgbẹ́dá Ìdó Ìbàràpá Central àti Ìbàràpá East ìyókù ni Ògbómọ̀ṣọ́ North Ògbómọ̀ṣọ́ South Àtìbà Ọ̀yọ́ East Ọ̀yọ́ West Ìrẹ́pọ̀ Ìṣẹ̀yìn àti Ṣakí West à ń rọ olùgbé àwọn ìjọba àbílẹ̀ wọ̀nyí láti yọjú sí ẹ̀ka tó ń mójútó ètò ẹ̀kọ́ àti ìgbáyégbádùn aráàlú níjọba àbílẹ̀ èkó wa wọn láti lọ gba kóòdì tí wọ́n lò láti forúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àwọn olùgbé ìjọba àbílẹ̀ tọ́rọ̀ kàn tó ń lo ojú òpó MTN wọ́n tún lè pe nine six nine láti forúkọ sílẹ̀ àsìkò péréte ló wà fún ìforúkọsílẹ̀ ọ̀hún o ẹ ṣé púpọ̀ olùkéde Ọ̀yọ́ State Operations Coordinating Unit ọpẹ́lọpẹ́ anointing bible way church international convention lẹ́sẹ̀kẹsẹ̀ sábàlẹ̀ twenty twenty one bíi fà bíi fò ọdún twenty twenty one kẹrù rẹ̀ dàsọ́kọ̀ gbogbo ẹni tó fà ìfàmì òróró yàtọ̀ sáré the running oil ìfàmì òróró yàtọ̀ gbóná lala láti panu ogun tí ń jó alára fẹ̀fẹ̀fẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sábàlẹ̀ twenty twenty one ní alagba. alàgbà ọ̀run àtà yóò mìtìtì ní fire cathedral ládojúkọ ìbàdàn grammar school màlété ìbàdàn ìsọjí ìta gbangba láàfin bẹ̀rẹ̀ sunday december twenty six tuesday december twenty eight bẹ̀rẹ̀ láago márùn wednesday twenty nine títí wọ friday thirty first àgbàre kọjá wọnú ọdún tó tó gbà gbẹ̀gẹ́ fire cathedral ni ó ti wáyé o ten pm daily gbogbo ogun bẹ́ẹ̀ dúró ẹgbẹ́ pastor jeo adéoyè bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ wọ́n ń bọ̀ apọ̀tù adúmẹ́sà bishop jíde oríire evangelist daniel osita collins reverend kayode kọ́láwọlé atoni ọmọbùdè yóò kọ́kú bú orin it is going to be powerful endeavour to be there host reverend and barrister toluwani lẹ́sẹ̀kẹsẹ̀ the running order to set your case awaits you at bible crusader church international lẹ́sẹ̀kẹsẹ̀ telephone zero zero five six three four four seven one nine Jesus is loud. Ìbàdàn South East Local Government tó kalẹ̀ sí Màpó nílùú Ìbàdàn wọ́n ń dáwọ́ dùnà pẹ̀lú akínkanjú ẹ̀dá ọkùnrin takuntakun ẹni tó ní àfojúsùn rere gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé fún ti ayẹyẹ ọjọ́ bíi ọdún mẹ́rìnlé láàdọ́ta fifty four years lókè ìpẹ́ èyí gan ló fà á tí alága ìjọba àbílẹ̀ Ìbàdàn South Honourable Emmanuel Olúwọlé Aláwọdé òun pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lágbo òṣèlú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba àwọn òṣìṣẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ pẹ̀lú àwọn èèyàn ìjọba àbílẹ̀ Ìbàdàn South East àtàwọn èèyàn tí wọ́n wà nílẹ̀ òkèèrè gbogbo wọn wọ́n ti da ọkọ̀ ọpẹ́ wọn pọ̀ nípasẹ̀ ayẹyẹ ọjọ́ bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé eléyìí tó tún kò lọ́la òde yìí ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 tàwa Mákindé gẹ́gẹ́ bí ẹnìkan gbòógì tọ́lọ́run rán wá sípínlẹ̀ ọ̀yọ́ láti wá sí ọmọ aráyé lóore àwọn iṣẹ́ àkànṣe tó ń ṣe yíká ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn wọn sì ń fojú rí lọ́kọ̀ọ̀kan ìjèjì kọ́lọ́run ọba nínú àánú rẹ̀ kó jẹ́ kí ẹ̀mí gómìnà kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú àlàáfíà tó péye ọ̀rẹ́bù aláwòdé Emmanuel olúwọlé alága ìjọba àbílẹ̀ ìbàdàn south east ló ránṣẹ́ ìkíni ọjọ́ òbí ọ̀hún àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ ló mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card mama atm pos. àwọn bára máa lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdèkódà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. fàájì àlùjù ọdún yóò tún wáyé ní option two four seven garden tó wà ní ọ̀ṣun gbẹ́kún officers mess agodi gra nílùú ìbàdàn ní òní òde yìí ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbádùn làwọn èèyàn ṣe tán láti bá pàdé lónìí àìsùn ọdún kérésìmesì Sammy and the Rockers Band wọ́n wà ń kalẹ̀ láti dàlú jóbolẹ̀ fáwọn èèyàn àwọn àlàkalẹ̀ ètò míì yóò tún wà nílẹ̀ níbi tí ìyíkoto ravel draw yóò ti máa wáyé àwọn èèyàn wọn gba live chicken turkey ten kg bag of rice vegetable oil power banks àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà àwọn èèyàn wọn tún ṣalábàápàdé dj rotate dj kiddos àti ice mike aago méje alẹ́ ní gbogbo ètò ọ̀hún yóò bẹ̀rẹ̀ tó bá wá di ọ̀la ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ti ṣe ọjọ́ ọdún kérésì MC Casting làwọn èèyàn ni wọ́n máa bá pàdé o àwọn adẹ́rìn pani comedian bíi Topsin Lawyer Pastor Rabbi. bàbá ọ̀rọ̀ special Rotimi Johnson MC Queen lágbájá pẹ̀lú àwọn adẹ́rìn pani míì láti ilẹ̀ Ìbàdàn the family dancers àwọn náà wọ́n wà ń kalẹ̀ ravel draw yóò tún máa wáyé lọ́la òde yìí náà o ẹ má gbàgbé option two four seven garden tó wà ní ọ̀ṣungbẹ́kún street adjacent officers mess Agodi GRA nílùú Ìbàdàn òní ó ti wáyé o. babalọla memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun kájọ pàdé níwájú ọlọ́run jọ́sẹ̀ ẹ̀yọ̀ babalọla nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six december yìí ló máa bẹ̀rẹ̀ títí di saturday ọjọ́ kìíní oṣù kìíní january four twenty twenty two yóò mọ wáyé lówùrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbani lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára ayọ̀ babalọla ìkejì arákejì yóò di ṣíṣí fún pàkẹ́ta béèrè fún agbára ìbínú mọ́ tí yóò ṣàtúnọ̀ rẹ wọnú ọdún tuntun. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọla yóò di ṣíṣí lẹ̀. àwọn olórin ẹ̀mí bíi evangelist bisi aláwìyé àlùkò arambadatoye tolu adelegan olúwa lóni bisi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin jíṣẹ́ mi. àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò. pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbó ìjọ csc lágbàáyé wá gba àdúrà gba ìbùkún pastor so ọládélé president csc worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent CAC worldwide. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí Daniel Ògìjàgbà ẹni tó ń gbé ní ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ọ̀rẹ́ tímọ́tímọ́ Daniel Kodowa ẹni tó náà ń gbé ní ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ibi tó súnmọ́ St Isabel Nursery School àwọn méjèèjì wọ́n jọ lọ sílé ìwé Christ Apostolic Grammar School ìpẹ̀rù rẹ̀mọ nípínlẹ̀ ogun. ẹ jọ̀wọ́ ẹni yòówù tó bá mọ Daniel Ògìjàgbà kó pe Gbénga Fádípẹ̀ ẹni tó ń gbé ní òkè bọ́là nílùú ìbàdàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one five six three four zero zero two one zero eight one five six three four zero zero two one. ọdún twenty twenty one ti gbé àpò àbílà rẹ̀ kọ́rùn ó ti ń lọ ọ̀pá àlùkọ́yọ lọ́dún yìí aláàmúgbórí ológbò hanu ìjàgbá ńlá dé wẹ́ gbọ́ mi ìrètí rẹ òpin o àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run ló kù food for christ gospel mission aka power of the lord ministry tọ́kalẹ̀ sí ẹ̀yìn all motors olùfẹ́ road nìbàdàn níbi tí ọlọ́run ti ń lo reverend dr kúlẹ̀ ọ̀nàwùmí wọ́n pè wá síbi ìpàdé ńlọ lọ́jọ́ márùn-ún tó parí ọdún pẹ̀lú àkòrí àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run fún monday twenty december títí wọ thursday december twenty twenty one ìsọjí tí omi gbogbo olùbàdàn ti ti ní o complex ọjà sọ́mi olùfẹ́ road yóò ti wáyé láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ o lọ́jọ́ monday twenty seven àti tuesday twenty eight december twenty twenty one láago mẹ́sàn-án òwúrọ̀ ṣùgbọ́n nínú ìjọ food for christ ẹ̀yìn all motors olùfẹ̀rẹ̀ olùbàdàn december ti wáyé o friday thirty five december aago mẹ́jọ àṣálẹ́ la bẹ̀rẹ̀ cross over night nínú gbọ̀ngàn food for christ àwọn ikọ̀ ọlọ́run alàyè tí wọ́n ń bọ̀ nìwọ̀nyí reverend káyọ̀dé kọ́láwọlé pastor sayo ọ̀nàọ́lápọ̀ àtàwọn yòókù tẹ mọ́gbà àwọn olórin ẹ̀mí lágbàáyé baba food for christ reverend dr kúnlé ọ̀nàwùmí lọ́lùbàlẹ́jọ́ tẹlifon zero zero three seven one five two eight zero two jésù lolúwa lolúwa lolúwa lolúwa lolúwa makanaki makanaki mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fọ aṣọ sẹ́ẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́ kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kàn sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni Coco house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng. èmi kò ní ẹni jésù ọmọ dáfídì ṣàánú fún mi. ọpẹ́ ni fún jésù olùkọ́ ogun tí gbàdúrà ọ̀ká tí gbàwé ọ̀ká ọmọlá fi yanjú ẹ̀. bẹ́ẹ̀ lógun tá a fọdún yìí jà kò tún gbọdọ̀ jáde lọ́dún twenty twenty two lẹ́nu wọn fi kọ sí ìrẹsẹ̀ rẹ̀. prophet and evangelist joseph owójorí pé. ó yà ọjọ́ mẹ́ta tó kẹ́ ọdún sọ́tọ̀ fún ogun ẹ̀yìn ènìyàn fún ìdúgbò àkàṣe tọ́lọ́ fẹ́ fọdún tuntun twenty twenty two sóore mẹ́rẹ̀ẹ̀rì láyé onígbòjìgbò gbogbo ènìyàn. bàbá bá ń pàdé nínú ìjọ fear not international ministry sacrifice of praise làkórí àdúrà tuesday twenty eight oṣù kejìlá yìí ni yóò bẹ̀rẹ̀ ní thursday thirty agunmẹ́rin ìrọ̀lẹ́ làdúrà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ friday friday thirty one làdúrà crossover wádùn tuntun ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àtàwọn ẹ̀kọ́ ní ẹ̀mí ní ń bọ̀ bí pastor mrs olúrónkẹ́ san pastor jazz adédigba pastor joseph felsi lady evangelist bùnmi akínlẹ̀yẹ lady evangelist jumoke owólabí pẹ̀lú fear not glorious voice olúwọ́mọlò pẹ̀lú kọ́ọ̀rẹ́ láti fi kí bínú ìbàdàn ọkọ̀ lódò